فيا طيب الأسماء يا من هو الله ومن لها يسمى ذلك الاسم إلا هو ومن كل ما تشكوه يا رب عافنا كاجر إذا عافيته بعد بلواه وما كان من ربه فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنزل لنا منك المطالب لها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك وقتنا من السوق والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أرسل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله قدوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما آه. إلى محمد صلى وعلى آله وصحبه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لله صلى الله عليه وسلم وطبعا تكون فيها نجوى وطبعا تكون فيها ولا أبعد فيها ولا ملومة قوة فيها النبي صلى الله عليه وسلم يجب الإسلام أن يعوض أمر لنا الرسول Ìjọba ìjọba, òun náà ni, ní ọ̀tán lórí àìdáta pọ̀ máa lọ aláwọ̀ àìdá lọ́nà ìsànà wa kí a pàdé rẹ̀ pẹ̀lú ọmọ tó mọ́ kò lè ẹ̀rọ kí a pàdé rẹ̀ pẹ̀lú ọmọ tó mọ́ kò ní ìwà olórílẹ̀-èdè bákan náà àtẹ̀wò tí wọ́n bá rẹ̀ tó fi jẹ́ pé ilé ìyẹn máa sọ yóò máa takùn sí ìpè bí tí ń ṣe náà yóò máa takùn sí ìpè ọlọ́run tó wọ́n mẹ́rọ láti àwọn ọ̀gá orin mọ́tẹ̀ ní ọ̀kan wa mọ́tẹ̀ àgbàbí àgbàbọ̀tọ̀ sáwọn náà wọ́n àgbàbọ̀ sọ. Bákan náà, àwọn òbí wa tí wọ́n ṣẹ̀wà lẹ̀ wọ́n ti wọ́n láti kìí àmà ó jẹ́ kí wọ́n kú orí lára sí ọgbà. Mohammed Rasulu Bára ọkọ̀ ọ̀sán ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀. Àwọn tó kún sí ta ní ẹ̀mí àwọn àna wa ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀. àwọn tó ti jọ ọ́bà náà nínú àwọn ọ̀rẹ́ wọn báni fẹ́ wọn àwọn tó ti jọ nínú àwọn wọn nígbà náà lọ fẹ́ wọn àwọn tó ti jọ nínú àwọn wọn nígbà náà fẹ́ wọn àwọn tó wá nínú àwọn òbí wa àyè ká àpẹẹrẹ mú láàrin àwa àtàwọn òbí wa كان يتجوز وكان يتبخل يعملنا يقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما توجهت قوانينه ولم يكن جاهل وطيب فضل لا تولي أفاوى كان يجوي تفاق قوة مصفتة فضل أم أفاوى سميكا ولم يكن جاهل يقوى نجد كيف يقوى نجد يوم يجب تجارب أما لا تعنى يوم wọ́n ní nǹkan mẹ́ta kan bẹ tẹ́lẹ̀ wípé iyì ẹ̀jẹ̀ ní kí wọ́n ti ọ̀rẹ́ ìwé ṣùgbọ́n àgbà àdánwò tàbí kí ìjọ pé akọ àdánwò òní kí wọ́n lọ lọ́dún àgbàlagbà àkọ́kọ́ òní ẹ̀kún tí ò méjì wọ́n lé pé bá nígbà rẹ̀ láàárọ̀ ẹ̀rẹ̀ ní lọ́rùn àti ẹ̀wọ̀n mi bí wọ́n kò kọ̀ ẹwà tẹkùdí wọ́n fún lẹ́yìn àti wọ́n fún papọ̀. Gbogbo ìjọba wọn máa fi máa wọ́n mẹ́rin. Wèlé rẹ̀. Ìmọ̀ tí ó bá bá bẹ̀rẹ̀ fún àgbàlagbà, ẹkùn bí ẹni láti bá bẹ̀rẹ̀ yẹn bẹ̀rẹ̀ fún. Wọ́n lọ wà nílé. Wọ́n lọ wà lọ́wọ́ àwọn ẹgbẹ́ wọn tó wà lọ́lé. Wọ́n ń bẹ̀rẹ̀ yẹn mú ni. Wọ́n lọ ọ̀rọ̀ bí bàbá ẹkùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹkùn bàbá bẹ́ẹ̀ náà. wọ́n sì sọ pé ẹ̀yìn lókù bí èèyàn gbé wọ́n pààyàn àti ọmọ ẹgbẹ́ olókùn yìí ṣé ẹ̀fẹ́ ìkọ̀ máa gbọ́ owó ẹ̀ ló sì lò mú tí a bá tó bọ́ mọ̀ nípa tí ó sùn lọ mẹ́rin ẹgbẹ́ ẹ̀ka ti gbẹ̀ yìí. wọ́n sì lọ́wọ́ pé ẹgbẹ́ bá dàgbà ó bá sọ̀rọ̀ sílẹ̀ ó kà ó sì sílẹ̀ ẹ̀wọ̀n láti fi ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀kẹta olùwọ́n máa tètè fún yà tó ń kó ọ̀nà ọ̀gá àtúnwọ́n ní ilé tí ẹ̀ máa gbà ìgbà ìrẹ́pọ̀ ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ Tí yóò yàbá lẹ́rù púpọ̀ àwọn tó wà lọ́wọ́ bọ́ọ̀lá láti pélé ló ṣàlàyé ní ọ̀nà tó wá jẹ́ pé àwọn ẹgbẹ́ ìjọba ní ìlú ìfẹ́ àwọn fún òṣèlú ọdún sí ìgbé láti ní ẹ̀rọ ajé fún àwọn ọgbẹ́ lẹ́yìn tí mo bá máa jẹ́ ọwọ́ wa inú mi wá lò ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ akáàkiri ọlọ́run ti jẹ́ ọmọ ẹgbẹ́ báyìí àwọn ọmọ àgbàlẹ̀ tí máa ń ṣàdúrà pé ọlọ́wọ́ tó yẹ mẹ́ta fẹ́ wọ́n lọ́nà kò rí ètò ìṣàdúrà ẹ̀kọ́ wà náà tó rí ọlọ́run láti jẹ́ alẹ́ fẹ́ ọ̀wà ní káyọ̀ lọ́ọ̀tún lóyún. èè wọ́n bá dáàbò tán lọ́nà ọ̀nà tí kì í fi ọ̀gbẹ́ ní ọdún ìlú àbá. Bàbá ti àrùsá tí gbogbo ẹ̀rí dẹ́dẹ́ tọ́lú láti ìgbé wọ́n wà tó fi ọ̀dẹ bàbá. Àwọn èèyàn máa wá ìgbà wọn tó ó ti lè dákẹ́ sí ẹ̀rọ wọn náà ní a máa ń dáhùn sọ. Wọ́n máa ń mọ́ tó fi lẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n ti bẹ̀rẹ̀ náà sí àìsàn sí àbá lórí àtúntò ọ̀dẹ̀ jọ̀wọ́ àdánwò sì dé lápapọ̀ kú níbi tí ọmọ ẹ̀lọ́ yóò láàáwọ́lá wọ́lá òwàdá ìlà ó wá lórí mi kí tọ́kọ́tà gbà ọba wa ní ìjẹ̀kú òfin ṣùgbọ́n ọba wọn lè bí mi sí mi ẹnu àwọn àgbàlagbà náà kò ti gbọ́ tí bàbá kẹ́kẹ́ sí ní àtijọ́ ẹnu àwọn àgbàlagbà wọ́n ní àbá ni bàbá ọba ẹ̀yẹ padà Inú ọ̀pàá ní ti kọ́kọ́ kí bàbá ìmáwọn sí ìṣàdó àbábá ìmáwọn sáàkó ọba kí ọmọ pọ̀ wọ́n ní pé ọlọ́ọ̀kẹ́ yọ̀lá ọlọ́ọ̀kẹ́ ọlọ́ọ̀kẹ́ àkàlẹ̀ fún ọmọ. Lọ́wọ́ ẹ̀yọ̀lá àwọn ìwọ̀n bá lè kan wá náà àtẹ̀wò tí kí pápàlátà tí wọ́n fi wọ́n dàgbà lọ́wọ́ fọ́wọ́ ọlọ́mẹ́tò pápọ̀ ọlọ́mẹ́tò pápọ̀ àtẹ̀wò tó pápọ̀ kan tí ẹ ìmọ̀ fóònù ti ní báyìí wọ́n ní ẹ̀mí àwọn lọ́rẹ̀ àwọn èèyàn àti ìjẹ́ ìdíkí ẹlẹ́gẹ́lẹ́ wà ní láì ara wọn lé Ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ wọ́n rẹ̀ ní àtò òní ẹ̀tọ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ fún abẹ́jẹ̀ gbangba. Ọlọ́mọdé àwọn ọ̀dọ́ tó rọ̀ ìjọba dídé àti àwọn àtúgbò àwọn ènìyàn wọn ẹ̀jẹ̀ wọn wọn bí ẹjọ́ bí ẹni jù lọ́dà tí ó wọ́n lórí wa jẹ́ ayé síbi tí wọ́n rí ọmọ náà nílẹ̀. Àgbà àdéhùn ìbátan àgbà tó ń fi rìn kí. Àwọn ọlọ́pàá ni wọ́n gbẹ́dà ẹ̀jẹ̀ náà ọlọ́run tó rọ̀ bá wọn. Ìkẹ́kẹ́ gbà gbogbo ayé ẹgbẹ́ lágbà. Ó lè má wo ilé ìjà máa ń bẹ́ kí ìyàn ẹgbẹ́ kí ìyàn ọmọ máa sọ. Lẹ́gbẹ̀ẹ́ ìjà bẹ́ máa kí ìyàn ẹgbẹ́ kí ìyàn ọmọ ra màálù. Àlọ́sì ní láìpì náà ń gbọ́ ọmọ ìmọ̀. Gbogbo ẹgbẹ́ máa jẹ náà gbàgbé. Ẹ tí wọ́n kò bá fẹ́ sọ́jọ́ gbàgbé wọ́n wà náà wọ́n rẹ̀ fún òde ó ìmọ̀mù wọn wà sálàyé tí ó bá wọ́n ní oṣù ẹ̀wọ̀n ọba ẹ̀má ìyàn ẹbọ́ bí mara tí wọ́n mọ́ra wọ́n tó sàtìwà láwọn ẹbí bàbá ìmáàmù wọn sálàyé ẹbọ́ bí ọ̀run wọn àṣẹ́tùmọ̀ rẹ̀ wípé ẹgbọ́sọ̀kọ́ ọlọ́run ní ẹ̀yìn àwọn tí bẹ̀rẹ̀ ní ìdí fún ọtọ́ bí wọ́n ní tó torí ẹ̀ṣẹ̀ àwọn kọ́kọ́ sí èmi èyí tẹ́ ń pè ní máa sàgbèjì náà ilẹ̀ àwọn méjì fẹ́ jẹ́ wá pàdé kúrẹ́ pàdé ó pàdé lórí ìta wọ́n jọ pẹ́ wá ó pẹ́sẹ̀ tó ẹlẹ́ tó tó tó wípé wọ́n náà jẹ́ ẹlẹ́ ẹlẹ́ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ń bàjẹ̀ láti gòkè náà ń jẹ́ ẹ̀ẹ́ bá ní kí èsì ẹ̀hùn nínú ẹni tí wọ́n kò pàṣẹ sí lọ tí ó wà àgbàdẹ̀ wọn náà mọ́tẹ̀wọ́ orí wọ́n rí àròjàre o lórí ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wa wọ́n rájọ́ tó ẹ̀

tí wọ́n èyí lọ́dọ̀ rẹ̀ tó sọ pé ànímọ̀ sáyìn rẹ̀ nínú ọ̀sán ọ̀pá ní ànínábì wà ní jẹ̀nà ìlọ́wà ọlọ́pàá ní jogún náírà bí ẹ̀sùn wọn bá ní jogún náírà bí ẹ̀sùn wọn méjì wọn sáàrẹ méjì sáàrí òsì àná àdẹ̀wọ́ sì ti dé ní ọjọ́ pé gómìnà ti yọ ohun méjì ọ̀gbọ́ba wa láhàúlá láhùwọ́dà ìkàlẹ̀ ọlọ́pàá àwa tí àwa lékún lórí tí ànínábì sọ ẹ̀yìn tó sáà fún àfọwájókòó ọlọ́ba ní sí èsìn ah. ẹ̀ńtẹ́ ẹ̀jẹ̀ ìgbà fún wa níjòkó ọlọ́ba ní sí èsìn ah. ẹ̀ńtẹ́ ẹ̀jẹ̀ ìyà fún wa níjòkó ọlọ́ba ní sí èsìn ah. ẹ̀ńtẹ́ ẹ̀jẹ̀ àti fún wa níjòkó ọlọ́ba ní sí èsìn ìyí kẹ́kẹ́ sí èsì ló kájú sílẹ̀ láti ọ̀pá nínú ọ̀lẹ̀ ọlọ́ba ní gbọ́ ju bá a ṣe ń fẹ́ lọ. nípa ìparí àwọn ọmọ àyà tí wọ́n ronú pé ó ti ń yí àwọn bóòlù ó ti yí àwọn ìlú náà jẹ́ ń sagbẹ́tẹ̀rù ètò ọ̀nà wọn lálàáfíà ọ̀nà wọn lásìkò ọ̀nà wọn lówó lẹ́yìn pẹ́jọ́ wípé kò pamọ́ tẹ́lẹ̀tọ̀ ọ̀kan wa ọlọ́run àdẹ̀wò sì jẹ́ yóò sọ pé dáfà mo rò pé ó tọ́jú mi ṣe ń sọ̀rọ̀ rẹ̀ àgbàjá máa ń ṣe kọ́kà bù ní ẹ̀ àbá àti ń kọ ifọ̀ ọ̀run ti kó lórí sáàdì ẹ̀ ọlọ́run dákùn o méjì ó ọ̀fẹ́ tí ọ̀bà wa bá wọn lórí ara wọn méjì ọ̀bá wọn lórí ìyàwó tí ọ̀bà wa ìyàwó wọn tí ọ̀pá bá wọn lórí ètò mẹ́jọ bá wọn lórí ọmọ ọlọ́jọ́ sọ̀sọ̀ ẹ̀ gbogbo wọn ìdùnnú àtayọ̀ ní ọdún dúró wa lẹ́nu mẹ́jọ wọn dẹ̀ tí ṣẹ̀tún ọ̀rọ̀ yìí láàrin wọn láfáwọ́láwọ́lá wọ́ta ìlàbẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìtí wọ́n ní lásọ̀rọ̀ nípa rẹ̀ láàrin títí díẹ̀ òun ni ojúṣe àwa ọlọ́mọ akéwú láwùjọ jẹmáà àwọn tí wọ́n mú tọ́pìkì ọlọ́mọdé kú ni wọ́n dọ̀rọ̀ lẹ́jẹ́ bá ní ẹwọ́n lẹ́sàn olóore tọ́pìkì mọ́ àfọwájánà ìlàbíṣe kùsùsàn fi hàdì ìlàáwínà àlàáfíìrọ̀ bóò láti òkùnkàjá sí irú tọ́pìkì tó àgàgà ní àsìkò yìí tọ́jọ́ wípé àwọn generation àwáyé fi kò náà àṣọ́kù sáà àṣùgbọ́rọ̀ àwọn àpẹẹrẹ sáàrì sáàfì màpí ayé ti fẹ́ parẹ́ nígbàtàwọn àfá kò lè gbogbo àdíṣù tọ̀wọ́tọ̀ sàfàǹdọ wọ́n rí pé ìtumọ̀ méjì gbogbo wọn mú wá àwọn kan sọ wípé àwọn àpẹẹrẹ láì màpé ayé ti fẹ́ tán tọ́jẹ́ wẹ̀ẹ́rẹ́ wọ́n ìtàjọ àwọn kan ń bẹ̀rẹ̀ jẹ́ tàbí tàbí wọ́n jẹ́ àjọ. Àwọn àpá ìjọyí wà wípé lẹ́yìn gbogbo èdè ìṣẹ̀jẹ̀ àtàrí ní Lánìkù, ìyí máa ta nínú generation tí ó fẹ́ ojú ilẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn ní náà. Tàbí ó tẹ́ Bramjọ́ àti generation náà. Fine. Ajẹ́ pé a wà yìí, àsìkò tá a ní ìdí ìsomọ́ náà fún bá a ṣe ń so máa bọ́ tẹ́lẹ̀ ni. Fine. Àwọn wo là ń pè ní kùnláàbù ìrìn ṣùgbọ́n tó ti fi pọ́lìtì sí àṣẹ́rírí lábẹ́ sọ́pá wọn àwọn tí wọ́n ń wáyé ma ọlọ́run wí báyìí ànábì wí báyìí àwọn túdẹ́ǹtì ẹ̀ àwọn ni wọ́n dojú ọ̀rọ̀ yìí kọ báyìí kí ló fún tí a ti dojú ọ̀rọ̀ kọ wọn nítorí wípé àwọn ní ìròmì kí ló rúkọ ìròmì

Kíbi ìtumọ̀ rẹ̀, gbogbo ẹjọ́ ọ̀nà bá ti sọ̀rọ̀ láwùjọ, kó o lè kó ẹ̀tọ́ kó lọ wálẹ̀. Ṣùgbọ́n àmà ti ara tí ń bá ń bá wa sọ, mọ̀rún ra àwọn tó kọ́ lẹ́kọ̀ọ́. Tí àwọn àgbàlagbà wọ́n ní kò sì bá ṣe ṣe bòlò, irú lọ́pọ̀ apákanmọ́ ọ̀sọ̀bá yóò ní irun àyà apákanmọ́ ọ̀sọ̀bá kò sí ọmọdé abẹ́dá tí ó sì fi pé à ẹ̀fọ́ ìgbòdò pọ́lẹ̀ tí ó fi ewúro kan ìgbà ẹjọ́ pẹ̀lú láàpù ilmi àwọn ní kíni o àwọn ní ìròmì tí ń jẹ́ lókè kíni o lókè omi ó sì ẹ̀kọ́ ìsàlẹ̀ omi lọ́wọ́ náà tọ́bọ̀ wáyé gbogbo àlàyé pátá kápọ̀ sí àárín ẹ̀ gbogbo àyè pátá lọ́lọ́pọ̀ bá pẹ́lẹ́ ṣùgbọ́n ó fi ìmọ̀kẹ́ tàwájà gbogbo wọn ó ké gbogbo àdé pẹ̀lú ìmọ̀kẹ́ ó fi ìmọ̀kẹ́ jọba gbogbo oyún ẹ̀mí ìmọ̀tọ̀ wá látọ̀dọ̀ ọ̀nà àti ànáli ìhàn kákọ́kọ́ mú ìmọ̀sọ̀wọ́ gbogbo àwọn ọba pẹ́lẹ́ ọkọ̀ dọ́kọ̀ lè ọkọ̀ agbẹ̀lẹ̀ ọkọ̀ olówó lè ẹ̀fí pẹ́lẹ́ ọkọ̀ ilé fún ọlọ́pẹ́lẹ́ ìgbòmíṣẹ́ ìṣẹ́lápẹ̀lẹ́ tó ẹgbàfọ́gà yìí ọ̀gá yìí gbogbo àwọn tí wọ́n bá ti nímọ̀ ìdílé ìyọ̀nà ọba tí mo fi rántí rẹ̀ ti àyè àwọn olùjọba. Ìbáwọn náà wọ́n gbọ́dọ̀ fọ́ra dáadáa. Ìwà àkọ́kọ́ tí èèyàn bá ti gba ìmọ̀ tán, ṣáájú ká tó sọ ìmọ̀ ó ní kọ́ ìlú kan, àìrí nínú ìbáàdà fún Tọ́lábù nínú ìbáàdà, ìmọ̀ fúnrẹ̀ ìbáàdà, tọ́lábù ìbáàdà, ìmọ̀ gẹ́gẹ́ ẹ̀sìn lọ́nà àti ń gbọ́sìn fọ́lọ́dún bákan náà wíwá ìmọ̀ náà àbí ìjọsìn fún Allah subhanahu wa ta'ala òní ṣùgbọ́n kí ló pàtó fi rí bẹ́ẹ̀ Imam Ghazali ní àyè ìlímù ìbáàdà ní ọlíbí wọ̀fọ̀láàbù sírí ìjọsìn ọkàn ní ìgbà ọjà ìrún ọ̀pọ̀ tó ní kí ìtumọ̀ rẹ̀ tá a bá fẹ́ kí òun ti dàgbà káàkiri kan náà ìtọ́ka ìlú mẹ́ta àpòsùn lélẹ́yìn àjọkírun ni tí a bá lọ sí ìlú wa lájà lọ́mọ́tàlá kí la kọ́kọ́ ṣe ẹ̀kọ́ fẹ́ pọ̀ ọlọ́ọ̀tọ̀ ọ̀tàbà ọ̀tàbọ̀lá ọgbọ̀ pàpà bẹ́ẹ̀ náà ní ìmọ̀ṣe jẹ́ ìrún sí kọ̀kọ̀ ó ti jẹ́ ìbàdá àtẹ̀mí ajẹ́pẹ́ tí ó bà wá ọkọ̀ pọ́pọ́tọ̀ jẹ́ tí ó kò kéèkì àtọ̀tẹ̀ yọ ọkùn ẹ̀mí rẹ̀ kó di àwọn àwà kàdá àmàdàkọ̀ tí ó bá rí ìfọ̀kó bẹ̀ àwọn èèyàn ọmọ wa wọ̀lá iṣẹ́ ẹ̀mọ́sì òkú pé wọ́n dáa wọ́n máa pé tá a bá tilẹ̀yìn gbogbo tọ́mọ ni ẹ ti sọnù sálágá. Bí ó fi nínú jẹ́jẹ́ bí ẹgbọ́n bẹ́ẹ̀ tí mo ṣe fìdí àbúrò kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ti rú ẹni bẹ́ẹ̀ owó ti sọ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ojúṣe kò dábòlè nínú àṣẹ́rí fìlìmù sábà kọ́kọ́kọ́ ma èèyàn olóní pẹ̀lú méjèèjì ló nípa o ṣùgbọ́n wo ló nípa jù láàrin wọ bàbá àti ààrẹ àti àbá àkọ́kọ́ ní gbé wà tọ́lí ọkọ̀ pọ́pọ̀ tọ̀pọ̀ yé wípé ìwà òkèèrè tààlẹ̀ tọ́ọ̀ nípa ikú kìíní òkè ni bàbá àti ìyá náà ikú kìíní òkè làwọn náà àwọn àfáà wà sí Àbẹ̀bẹ̀ ọ̀gá ń tiẹ̀, àbí máṣà ń tiẹ̀, ẹ̀kọ́ ti ọwọ́. Eléyìí ni ò ní kéèké èèyàn máa ń tẹ̀sẹ̀ lọ́sẹ̀. yóò bá ní kákó sọ ẹ̀dá wọn ààrẹ fà wọn ọ̀dà. Ó bàbá àti ìyá wa ìwọ ọmọ ò nípa tó àwọn àfà wa bàbá àtìyà wa ìwọ ọmọ kò nípa tó àwọn ọ̀gá wa bàbá àtìyà wa ìwọ ọmọ kò nípa tó àwọn ọ̀gá tí wọ́n kọ́ wá yóò bá sọ báwọn wọ́n sá láti gbé ọ̀sán náà pẹ̀lú tọ́lọ̀ ọ̀sán nínú àlùkọ̀rọ̀ àì ọlọ́sàn àti òní àì èyí náà yóò bá mọ́lá àwọn bá ń wọ́ òun wo ni òtún òrò yìí òun wo ní òtún òbí ní ìlọlọ́run sáì sílẹ̀ rí wa ọlọ́ni wá pọ̀ tọ́rọ̀ òkà alá káàkùdú nígbà ìyá wàbílẹ̀ rúlàmá wàbílẹ̀ wà ní lẹ́yìn ẹ̀ṣẹ̀ sáàdà lẹ́yìn ìwé ní àtọ́ náà àwọn òbí lónìí kámẹ́sì gbọ́n òun lára àwọn òbí wa òǹtẹ̀ lára àwọn àfáà wa náà àtàwọn ọ̀gá wa ṣùgbọ́n àwọn àgbàlagbà ní òǹtẹ̀ náà máa gbé òkè Tẹ̀lẹ́tẹ̀ bá kú ó ní iwájú òkùnkùn ẹ̀rìn lókè ní ìmọ̀. Tí méjèèjì bá jọ papọ̀, òkè ó kò gẹ́lì, tí ó bá sí bàbá àti àgbẹ̀ àwọn àbọ̀ àwọn ìyá àti kẹta ní òkè gbágbọ̀n náà. Ṣùgbọ́n tá a fẹ́ gbọ́mọ̀ ní wípé ìwọ àwọn òbí ó sì ti àwọn àbọ̀ àwọn. Ẹnì kan wá ní ẹ̀ẹ̀mọ́ jẹ́ ìjọ. Táwọn àbọ̀ àkọ̀kọ̀ àkọ́ yìí jẹun kó lẹ́sẹ̀ mọ àwọn òbí àfihàn. Èyí ìṣẹ́kọ̀ọ́ ti pàjáde sẹ́mà. Ọkàn ro àwọn àbọ̀ àwọn aroore yẹn ilé ìṣẹ́ta ọ̀tọ̀ wọn torí ẹlẹ́tọ̀rún náà ló o lọ́yàmọ̀yà ẹ mọ́sí àwọn àwọn àfáwà àfáwà ni a sọ wípé ó láti wọn èèyàn ń bọ̀ lórí ọwọ́ ìjà ọ̀bẹ̀rẹ̀lá ń wà lọ́wọ́ rẹ̀ ọ̀bẹ̀rẹ̀lá lọ́wọ́ rẹ̀ òjò wá náà ní lòdì ọwọ́ aráyé wà bá rẹ̀ wọ́n yọ lọ́ọ̀kan lọ́wọ́ ó rí àfáàrí náà ọjọ́ lọ́wọ́ sí. ọ̀bẹ̀rẹ̀lá kan lẹ́yìn wá. ó wọ́n pẹ́ kí ní kí n ṣe sáré kí n fi bò lórí bàbá ìyálé yóò fi bò lórí ẹni tí jẹ wà ní máa pàtàkì ó ń darí bàríkà àfáàrẹ tó tí á mọ̀ wípé ìwọ́n àwọn ẹ̀kọ́ wá lọ fi borí àfáàrẹ òun ní ẹ̀kọ́ Báà ní bóòlù ọmọ náà òṣìṣẹ́, ọmọ tí ọ̀mbrẹ́là ń bẹ̀lọ́ rẹ̀ agbò òjò agbò òrò. Bàbá yọ lọ́wọ́ ọ̀tọ̀ àtìyá, àáfà yọ lọ́wọ́ àlàáfíà, òjò ní rọ̀lọ̀. Bóòlù òṣìṣẹ́ báà ní ọmọ rẹ̀, bàbá àtìyá rẹ̀ ni ó wà mú agbò òjò lọ bá láti fi bọ̀ lórí àwọn ẹni wọ́n wà fún àkọkárí àtàmú ọ̀dà àgbàríkà sórí àfáà rẹ tó jẹ́ kí ọ mọ̀ pé alẹ́tọ̀ báyìí gẹ́gẹ́ bí tọ́lọ̀ sọ ó ní ọlọ́bìbò lórí ọ̀kárí láì wọ́n fẹ̀ wá yọ̀ǹda ni. obìnrin lára ojúṣe kùnlágùnrin ní àṣírí nẹ́bílì kàlámì lèrúnà láàrin ìlà ṣẹ́yìfìhín na mẹ́màtà Adamu nẹ́bílì kàlámì lèrúnà láàrin غير شيخهم نميمة gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sùn tó fẹ́ dá àfáà rí tó fẹ́ sórí rí ọ̀pọ̀ olórin máa tí ọ̀rọ̀ àwọn àfáà mi wá bá àfáà rẹ̀ tó lé níṣe ètò òkòkó Tàbá wo àwùjọ wọn lẹ́nu, a rí pé kí ó bá ní àwùjọ alùsùnà wal jamaa alùhàtàr àwùjọ àwọn àṣàlàbíyà takùwìbá àwọn alùsùnà wal ọlọ́sàr ó kìkì kìkì yẹn tó gbá lọ́nà balẹ̀ àbí gbóná tí gbóná yìí ò gbá lọ́nà balẹ̀ àti ipò tuntun kò gbóná ọjà òmàrà wọn tí a bá lọ́pàá máa tọ̀dọ̀ bẹ́ẹ̀ èyí tó ga ju ó yọ ọkọ̀

táà máa gbé ohun rẹ̀ bá ti ń gbé ọ̀rọ̀ wà bá tó wá tí ọ̀rọ̀ tí lè dá wọn lájẹ́ nye ní èṣirú àfá àbẹ́ tọ́gbẹ̀tẹ̀ ìjàmà ọlọ́run ó gbèsè láàrin àwọn tí ó ṣe ní ọmọ ogun láti máa dàdúrú kéèké tó ṣe ní àwọn àwọn mọ́là tí ó máa fún ọjọ́ ọ̀la ọgbọ́dọ̀ máa sílẹ̀kùn rẹ̀ lẹ̀ fún ọmọ akéwù. Sọ́wọ́n tó fún wájú bí adúmú ní àbá àgbà tí wọ́n máa bèèrè lọ́wọ́ àwọn ọmọ tó rẹ̀ pé ìwò lẹ́nu gbígbọ́. Ẹ jáde lọ, ẹ jáde lọ ẹlọ́wọ́ sí tẹ̀lẹ̀ wa. Àlọ́pọ̀, kéèyàn bá wá bá ìrọ̀lọ́ òwú àfá àbẹ́ ó rẹ̀ fẹ́ máa ń yọ. Ọmọ tó ń fẹ́, tó bá bá rẹ̀ lọ́dọ̀ àfá àbẹ́ ká mú ìwọ̀n nìkan àbí nígbà tí èèyàn ṣe wú tẹ́ ọ̀dọ̀ àtàṣe èèyàn jáde ààrùn ni wọ́n ìgbà tí ó ti ẹ̀ṣẹ́ oúnjẹ ọ̀dọ̀ àtàṣe jáde olóṣòwò ni wọ́n àyíká tí èèyàn fẹ́ ṣe oúnjẹ ọ̀dọ̀ àbá àkọ̀já sí náà fọ́ra wọn o lè yẹn ti fẹ́ yẹnyọ àwọn onímọ̀ ní oṣù yẹnyọ tí ìpìlẹ̀ náà ní pé àlìkàmọ́ ń lè dà tí wọ́n bá ní èèyàn pé tán àti ìṣẹ́kẹ́ pé tán lẹ́yìn ọ̀nà kò sí àlìkàmọ́ lè máa ń lè lè àwọn àfáàwà ni ọmọ tí ó rí ẹjọ́ pẹ̀lú ìfẹ́sí kan kí ni ìfẹ́sí náà tí èèyàn bá ti gbàgbé pé àdánwò ti bẹ lára àfá olùlọ́lọ́ ti dánwò bí èèyàn ti fi dánwò ibi àwọn èèyàn bá kú tí èèyàn bá ti gbàgbé òun ọlọ́run ti dánwò èèyàn ti kú oríire sílẹ̀ rí wa àfá ń sọ fún wa wípé àfá mi láwọn bó máa ṣe kí ó bí mi kí àwọn ọmọ bàbá mi tó kòrò bó máa ṣe kí ó sí ìṣẹ́jú tó kòrò máa kí sì kí ó tó ṣe láǹfààní kí yí àbá mi ní wọ látọwọ́ rẹ̀ àbá mi ló ń lo wàlá tàǹgòrò ilá àmàlẹ́ kò ní ní olómi wàlá tàǹgòrò ilá àmàlẹ́ وابق بذلك وجه لواحد إباري وابق بذلك وجه لواحد إباري وابق ذلك وجه الواحد الباري وابغ بذلك وجه الواحد الباري إذا مررت بأشجار لها ثمر إذا مررت بأشجار لها ثمر فجل الثمار وقد بعود للنار فجل الثمار وقد بعود للنار فجل الثمار وقد العود للنار فجل الثمار وقد العود للنار أفعني Kúrò ní olómi. Ní olómi ìpàdátà. Ọmọ tí ó sọpẹ́ fún ìrì tó wá sí lọ́dọ̀ rẹ̀. Kúrò ní olómi ìmàtọ̀ wá lọ́dọ̀ rẹ̀. Ìwọ mà kó yọ wà láàá Kúrò ní olómi wà látàrùn-ún ìlàmàlì. Tí pápọ̀ tẹ̀síwà, àbímọ̀ jáun,

إذا مررت إذا مررت بأشجار لها ثمر Níbi gbogbo ọlọ́pọ̀lọ́, ó pè ní pé ìwọ ìfò ní ẹ̀kọ́ sí. Tó o bá ń kọjá lọ nínú pé ó wá rí àwọn ẹbí ńláńláńlá ẹlẹ́sọ̀ òlébù. Ẹran tó wá lè sọ́nù wọn tí ó fún mọ́ ẹjẹ́ rú rèé sí wọn kí ló ṣe. Ó lọ́wọ́ bẹ̀rẹ̀ ìṣòro ní àfàdìkàtì ní ìsìn náà rọ̀. Ètò náà ni ọmọ ẹ̀ká. Ìdàmà ọrún tàbí àṣìṣà rí nà àtàmàró. Fọ́n ọba kọjá pẹ̀lú sí tó jẹ́ tó fẹ́ mọ́ ń jẹ́ ọmọ rẹ̀. Ìjìnlẹ̀ sí máa rọwà fàndínà ó dàlí náàrí. sí máa rọwà fàndínà ó dàlí náàrí. Ó mọ́rọ̀ kọlọ ìfẹ́ ẹ̀kọ́ òṣèlú kó kéṣù dájú ìlú àpò. Ìgbé máa lọ lé. Kí ló tó fẹ́ tó ti gbà tó kú èso kalẹ̀ ìdí ìlẹ̀sẹ̀ ìṣe ọjà náà ìwọ́n tó ti mẹ́sọ̀ mẹ́sọ̀kọ́ ọmọ yọ náà. ìdàmà ọ̀rọ̀ tàbí àṣìdá àrínà àtàmọ́rú fàjìlì sí máa wà ojúkòrò àbá mi ìrìn náà ti kẹwò torí mú rí ẹni yóò dúkòrò lẹ òdìkí lọ sí rọlọ ah! ètò kọ́ bàbá mi ṣe ìrìn náà ti kẹwò toró rí àbá àti ètò olókòkò lẹ òdìkí lọ pẹlẹ ibi mo ti kéwò rẹ tó fẹ́ wúlò àtúnbọ̀. ọmọ ẹṣẹ́ orí yóò wúlò fún àwùjọ yóò jẹ́ ẹ ma àwọn àgbàlagbà fún àwọn àgbàlagbà inú ọ̀wà ní ìfẹ́ẹ̀ṣẹ́ àfi pé dáàbò àwọn máa ń jọ wà náà wá bọ́ọ̀ ni ọmọ akẹ́kọ̀ọ́ tó fi jẹ́kò ní ó lápá lára àwùjọ ní dáadáa àwùjọ ní lápá lára ìfẹ́ ìjà tí ìtumọ̀ rẹ̀ ẹnu bá ti yàdìdì ìpé wọn gbọ́dọ̀ mọ́ máa bá níjókòó àwọn arúgbó ọwọ́ akéré náà bí ẹ̀sẹ̀ ìjìnà tẹ́ àǹtí láti mọ́dúrásà padà lé ilé bọ́mọ́dúrásà bọ́mọ́dúrásà ó padà ilé ọlẹ́ta àkọ́bọ́tọ́lájú wà láì sí ẹ̀bá ti bá ti tó kéré sí òní rílò a tún àwọn àbálátà bóòlù ìyẹn ti máa tún àwọn àbálátà o náà ti kọ́ ọkọ́kọ́ mọ́kọ́ ìkórira tí máa kéèkéè yóò sì ṣe síra mọ́kùnrin sáwọn àbálátà àkọ́kọ́ tí ó ṣe ká sinmi wọ́n bàbá tí ó kù sí gbogbo bíta ní ó kù sí ìta ìlẹ́yìn lórí ẹ̀ ìjọba pásítọ̀ pé gbígbàjú àwa gbígbàjú àwọn ìlàwà ààrẹ títí láti bá wọn lò lọ́nà lánàá sẹ́yà sí òfin ṣùgbẹ́ wọ́n tí ọlọ́pàá ní padà àjẹbọ̀rẹ́ padà àjẹbọ̀rẹ́ láti pé súnà nẹ́bìgá ẹni tí ọ̀gá ọ̀gá ọ̀gá ẹni tí ọ̀gá ìgbàtẹ́bí orí ilẹ̀ sọ́dí rẹ̀ lẹ́ ẹni tí ọ̀gá pariwo lè rí àtẹ́yìn lẹ́díyà kẹkàánì lẹ́ àti bílíà àti kẹkàánì pẹ́kù ọkọ̀ wọ́n gbà tẹ́ lórí wọn láàpàá lé ọ ní ọlọ́pàá ilẹ̀ tó kó pẹ̀lú wọn ní iṣẹ́ tí wọ́n bá kọjá ìgbòkò ní kọjá mẹ́ àwọn ọ̀pọ̀ fún iṣẹ́ àwọn ọlọ́run jẹ̀mọ́ tẹ́yẹ̀ lè jìnà sí ìkàtọ́fẹ́ náà náà tó lẹ́fẹ́ alùpàá àdúrà ìjọ́ ìbáwọ̀ nítorí àtàkùn bí ìwé ìpínlẹ̀ lẹ́yìn ẹni ẹgbà wọn bó ṣe wá bá bẹ̀rẹ̀ ní fọ́rọ̀ yẹn ọmọdé àdáyọ lórí ìtọ́sọ ìtawà náà ṣe ọlọ́dún tí orí dé èyí tẹ́ bá jẹ́ ọlọ́run àwọn bàbá yìí dẹ́bì láti gbàwà mọ́ra ṣùgbọ́n ọ̀nà táwà fẹ́ ti fún wọn ní ọ̀nà yìí ní agbára ọjà tí wọ́n gbà òun bàbá kan yóò tún kọ́ máa yọ sórí ibú ẹ̀yìn lẹ́bíà ìgbì ẹ̀bíà ti mẹ́rin ó sì bàtà ọ̀yọ̀ sọ́rọ̀ bọ́sẹ̀ ilé ìta mọ́mọ́ yìí ọjọ́ bí ọ̀lá fi ogun àdúgbò ti kéde wọn láì pọ̀lẹ́. ilé òní náà ni tó ṣe rí nù ìkáyọ̀ ṣe kọ́gà náà yẹran. tóbi ìkan parọ́ ní ọlọ́sùn mọ́kó lẹ́nu òsì kò ní ọmọ wàjá àti ìlú mínísítà mẹ́rin فنرجع يا محمد هذا كبير من الله فيه التحمل فأكل منه رسول الله فطلبه جبريل يا محمد اليوم تلك قوية وسر عقلا ولا نبيك يا سيدنا قلت جبريل كان هو يا سيدنا فالذي أقوى سنة وقلت في سماء كيف يسمع وجهه ثم تكتب في في سوجه أما نسان أما سافر قالوا فيها سوى كان يسمع وجهه ثم أشري طاو جبريل ìdí ẹni ò sáfì àgbà wọ́n wọ́n tọ̀tọ̀ ọmọ́ra ọmọ ẹgbẹ́ yóò fi kékeré rẹ̀ náà ṣe sáà lábẹ́yẹ̀ bàbá wàtà àbá ni تكل العطاف إلى سواري متى متى تكل العطاف إلى سواري إذا اشتقت البحار من الركايا إذا اشتقت البحار من الركايا إذا اشتقت البحار من الركايا إذا اشتقت البحار من الركايا ومن يسل الأنواب عن مراد ومن يسن الأصابر أم مرادي إذا جلس الأكابر في الزوايا أو وقد جلس الأكابر في الزوايا إذا جلس الأكابر في الزوايا Wàkọ́dí ṣàlàsálẹ̀ àkàbèrò bèèrè ṣàwáyá. Torí wà iná ṣàrọ́pù aliwúdọ̀ àìyá ọmọ. Wà iná ṣàrọ́pù aliwúdọ̀ àìyá ọmọ. Àlágbò àpá ilé ìṣàlẹ̀ ìbàláyà aláwọ̀ àfáàlì mi agbé àdúrọ̀dáyà aláwọ̀ àfáàlì mi àkùsálẹ̀ ìbàláyà aláwọ̀ àfáàlì mi àkìwàlì ìbàláyà aláwọ̀ àfáàlì mi ààrẹ̀kùnmùlà ṣe ẹ́ وإن ترفع الوضع يوما وإن ترفع الوضع يوما على الرعفان من إحدى البلايا على الرعفان من أسرع الرزايا على الرعفان من أخفى البلايا على الرعفاء من إحدى البلايا على الرعفاء أعانكم الله ẹ̀lọ́ pé ààrẹ fún ọ̀nà àríkàrà ìjọ́ríkà wa ààrẹ ẹ̀fà pẹ̀lọ́ irú làkẹ́yìn price of the ààrẹ fún ọ̀nà ọ̀dá إذا استوت الأسافل والآلي إذا استوت الأسافل والآلي فقد صابت منادمة المنايا فقد صابت المنادمة المنايا فقد صابت منادمة المنايا فقد صابت فقد صابت المناد فقد إذا استوت الأسافل والأعالي إذا استوت الأسافل والأعالي لقد صافت منى دم كل منايا لقد صافت منى دم كل منايا لقد صافت منى دم كل منايا نعم لقد صافت Mọ̀lá dàmà tó lè màláyà. Afá yí máa ká tẹ̀sí nínú ìwòsàn ààrùn ìlànà ìwà yìí. Àwọn tó fẹ́ jẹ ní ẹ̀pọ̀ nílùú wa. Nígbò ní ẹ̀pọ̀ fẹ́ omi àmúyó ìdáṣàwájú mi lárọ̀ káyà. Ìdáṣàwájú níbi ààrùn mi lárọ̀ káyà. Nípa tí òkú òlú wọ́n bá yarí wọ́n wá ní ọmọ ti máa wùmí ọ̀rọ̀ wùmí nù kàgà kàgà láti ní gbogbo òkú wá náà ọkọ̀ mumi níbo náà sí mumi nínú kàgà Àbá àti kòwé ni, ó ti tó wà mẹ́rin yí sí nílé àtọ́bìrọ̀ àmúrọ̀dì. Ọmọ yí sí nílé àtọ́bìrọ̀ àmúrọ̀dì. Ní sí ìrìnlọ́wọ́ tí ó bá ní àtìnà, ọ̀rọ̀ tí àgbà bá ti bá lọ kéyàn ọmọ ọrùn ìrìn lẹ́yìn àtìná tí a ń bá ti bá lọ wọ́n tẹ́yàn lọ́wọ́ àtúkọ́ fẹ́ ṣe wọ́n tàlọ́wọ́ ẹ̀kù ìtumọ̀ ẹ̀yẹn wà máa yú sí nílá àṣọ́ fíra àmúrádì àwọn ọmọ ẹ̀kẹ́ẹ̀kẹ́ wọ́n ní ọmọ sí ìbọn sí èyí tàlọ́wọ́ bá ní ní ọlọ́wọ́ وقد جلس الأكابر في الزوايا إذا جلس الأكابر في الزوايا وقد جلس الأكابر في الزوايا. Àwọn akẹ́kọ̀ọ́ ti ẹjọ́ ti wú, àwọn lọ sókò kọ́nà láńtù kan, wọ́n wá sọ wọ́n báyìí. Yàbẹ́ ẹ wá fi tán tó sì ní ọ̀tá fún mi o. Yẹ́ wá lójú ẹ̀kọ́ ẹjọ́ ti ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá sí báyìí. Tẹ̀rí ẹ máa ṣe. Tẹ̀rí ọ̀rẹ́ adékàndé ọmọ láyé bá dé. Láyé ń pẹ́ Bàbá iyo tí nílẹ̀ àtọ́kìrà mọ̀rọ̀dì. Bí ó bá rò pé kí ó bá tàbí, ara wọn ni kẹ́ ní ọ̀pá. Ó lè kọ́bọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ bí ẹkẹ́ kọjẹ́ kọ́bọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ wà bá. Afá ní ọgbẹ́ tí ọmọ kọ́kọ̀lẹ́gbà, àwọn ẹ̀kọ́ ọkọ̀ mẹ́kẹ́ tó gbé wà ní mẹ́ta ọkọ̀ àìwúbọ̀ ìyàwó máa. Wà ìnàtà ọkọ̀ àìwúbọ̀ ìyàwó máa. Ẹni tí ọwọ́ àlẹ́ wọ́n máa sọ fẹ́ sí kọlọ́pẹ̀ wípé ẹ̀ jẹ́ kankan aláró àfà ìmí ìgbà nípa láyá aláró àfà ìmí àti àpọ̀ láyá aláró àfà ìmí àbúkọ̀lẹ̀ ìbà láyá aláró àfà ìmí ìṣẹ̀dá ìbà ara àtẹ̀wò lánàá sáàkó. Àdàrú àbáyé. Ọmọ bá ẹ̀kẹ̀kẹ̀rẹ̀ kéwú. Bàláyà. Wọ́n ẹ̀kẹ̀kẹ̀rẹ̀ kéwú. Ọmọ ẹ̀kọ́ fẹ́ sí Bẹ́lókè àbábẹ́ ẹ̀ òní ìṣòro tẹ̀gírí. Wọ́n láti ìdí mẹ́tọ́lọ́lọ́lọ́ fún òní. Tí wọ́n ti wá tó bá sì jẹ́ ẹni tí ọ̀bá ti mọ̀ nǹkan tó bá lè máa jẹ́ wọ́n wípé à ìjẹ́ ń sọ ìdí ìdí ìmọ̀délẹ̀ wà láìka ìbàdà nígbàtà ìdúró máa dùn ìtọ́rọ̀ ọ̀dọ́ fi gba sùúrù lọ ọ̀rẹ́ wa kan bẹ ọlọ́pàá ti gbàgbọ́ rẹ̀ ọlọ́run ti mú sọ́dọ̀ àwa mẹ́ta la mẹ́rin ẹ̀kọ́ a tún máa ń sọ lé ara wa àwa lọ sọ lé ètò lójijì wọ́n fẹ́ lọ sí oríkà yìí oríkà ìta lọ wọ́n ti gbé pọ̀ mọ́ ah! nígbà tá ìlọ́ka àtàbà bàtà pátákà àkàtà àti ẹlẹ́ẹ̀kejì làbájókòó kápẹ́yà ẹ̀jẹ̀ àkọ́rọ́ kàtàkà tó wà ọ̀kan náà lọ́wọ́ kọ́ nígbè ó ń tàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ díà ní ó ń ṣe olóògbé ní ìyẹn fẹ́dà ah! bàbá tó bá jẹ́ àwọn àgbàlagbà tó bá jẹ́ fáwọn ilẹ̀ ẹ̀rí inú mi dùn báyìí mọ́ rẹ̀ sí ìdè mọ́sálásí ìtiwá yìí tí mọ́sálásí àwọn aláìmọ̀ká ìmọ́ọ̀mù ìgbéwú bọ́wọ́ tí ó pọ́n ọrùn kí èyàn fún kétọ́dù yẹn pàtà lọ kétọ́dù àjẹ̀tọ́ máa kó ìta sí máa ní òsì sí ilẹ̀ lọ́pọ̀ fún àwọn àpà pé àwọn abẹ́rẹ́ lè dáhùn ìbéèrè wípé kò sí ìmọ́lẹ́yà pa ẹ pàtì jẹun lórí ìdìbò lọ ìmọ̀ mọ́ bọ̀rọ̀ ìgbà ìjẹun ọmọ sọ̀tínú mi ọ̀rọ̀ ìpọ̀ abájá mo báyìí tọ́ ẹni tó àbáyẹ fúnlẹ̀ láàmù ní àbá níbo lẹ́yìn tí tí ó máa jù láàárọ̀ àjò máa níbẹ̀ lọ́rọ̀ gbogbo ẹni wọ́n tí ó ń lé ilé yẹn fẹ́yìn ti pàṣẹ ń pè ní ẹti pàṣẹ àṣẹ ń pè ní kọ iṣẹ́ lọ́kùnrin àárín ìyá. yàrá rẹ̀. àwọn abẹ́jẹ̀ tí a bá yọ̀ wà ṣe ń wò Mundensí. Aṣáàmù fi ẹ̀yìn ọkọ̀ jálẹ̀. Tí a wọ́n tó sáàmù bàbá yẹn kọ́kọ̀ ọ̀bẹ̀, bàbá tí rẹ̀ ìmáàmù, ó ní ìmá ẹ̀jọ̀ rẹ̀ tẹ́sì ìmáàmù. Tẹ́bí ìjálẹ̀ rẹ̀ yóò wọlẹ̀. Táwọn ìdájọ́ Fáìdà kọ́ ìjà tí àkọ́kọ́ mọ́ra fún ọmọ tí wọ́n já já tó dé ìwó ti mọ̀rẹ̀ lókùnrà ní ilé ẹ̀yẹ̀ wí o tí wọ́n kọ́ ní tàbídáàrí. Jẹ̀mọ́ ọgbọ́n làfẹ́ dápọ̀. Ọmọdé àti ìrọ̀yà jáde. Ṣùgbọ́n ìmọ̀ yóò jẹ́gẹ́ èèyàn ọmọ pé ah, ọ̀sùn rẹ̀ òsìrè sílẹ̀ ìwà àwọn orin tọ́lọ̀ mọ́ ṣe fún ìyànláyé tó ti pẹ́ka tó tí ọmọ ọ̀pá sí yẹn ìgbìlẹ̀ ẹkún mọ́tò jíṣẹ́ láti kéèké rẹ̀ òní ọ̀pọ̀lọ́ bọ́pọ̀lọ̀ yìí ṣe rí ọ̀pọ̀ ọlọ́wọ̀ ní ti àwọn kẹ̀kẹ́ rẹ̀ àtàkùnrin tó dáka wà lẹ́yìn ọlọ́run sílẹ̀ ìwà ẹ̀mẹ́bí ìbọ̀rọ̀yí ó ní ewu lára rẹ̀ ní pàtàkùnà tí wọ́n sọ fún yàrá òkè máa hádà ọlọ́run bá ti kí bèbè ọlọ́ni hádà wà ọ̀rọ̀ in tí máa ń kú gànàgànà kú lára èèyàn ní lọ́jà ìlara rẹ̀ in ah! tí máa ń mú ìyàwó sàkún tí yóò tó já sọ̀rọ̀ ní lọ́jà ìlara rẹ̀ ibi ìpín kí n sọ̀rọ̀ ìrọ̀lẹ́ àkóyẹ̀rọ̀ ọrụ ìdí ni wà ọ̀rọ̀ ọlọ́wọ́ bàtà kákó ti àwọn àgbàlagbà fi máa sọ wípé agbọ́ ọ̀tọ̀ tí ń jẹ́ lónìí àwọn èèyàn tí ó yẹ́ kéèké tí wọ́n rí àgbàlagbà tí ń ṣe kéèké wípé wọ́n rí àgbàlagbà tí ń jẹ́ àmì èké rá ọ̀gẹ́ tí ìwà fún ọmọ èké mọ́ra tó wá ní agbọ́ ọmọ kéèké agbọ́kùn kéèké ọ̀hún ẹni tí ń sàtọ̀ kéèké kọ́ ìtumọ̀ ọmọ agbọ́ ọmọ méèké bí bá ṣe wúwa tí ó gbà kí wọ́n tó ti dàgbà yìí kọ́. ọmọ èké náà kọ́ mi èké ṣe kí láti fẹ́ tí wà ìgbàlápà wá kọ́ na ìdáyé ṣúúrù àti àjẹmára yóò wà máa sàgbà bọ́kẹ̀ náà àwátá bá jẹ́ ìdáàbùn ní àṣẹ́rí ẹgbẹ́ kí a jókòó káàkiri wa a ma wá káàkiri ọmọ ìjẹ̀bú òdè ní bábá ẹ̀sìn bábù rẹ̀ ọmọ ọmọ ti sí nítorí pé tí ń gbẹ̀lọ́gbọ̀ rẹ̀ gbogbo ayé lórí ìdíẹ̀. Ìgbọ́ ọ̀rẹ́ bá ti yà síbi ìtẹ́wù ti gba sùúrù. Gbogbo àwọn tó lówó lè máa fi owó rẹ̀ sẹ́nu àwọn tó lè mú jẹ, àbó lè mú jẹ mọ́mà. Nítorí ìpínlẹ̀, nítorí iṣẹ́ ẹ̀kọ́ fẹ́ júwe wa sí àjọ ni wa ni. Ṣàlọ́sọ̀ Allah. Àwọn àtàkà sí ní sáà bájọ ni, wòye bí ìtàkọ́ sí ni. Ìlọ́pàá lápòkè sọ́nà tí ó sì

Wọ́n ò ní máa bí ọ̀pá jẹ́ bẹ́ẹ̀, wọ́n ò ní máa gbà lẹ́bi sáàkì. Wọ́n ò ní máa bú ẹ tí nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀dá. Wọ́n ò ní máa bú ẹ wa nítẹ̀dá gbọ́lọ́dọ̀ ọlọ́run tó ráwọ̀ eléwò lè tẹ́fẹ́ elé ìsìnkẹ́ èyí ó ti fẹ́ gbogbo rí èyí wọ́n fẹ́ túwẹ́ wọn ọlọ́pọ̀ gbọ́ àtẹ́bí inú ọ̀pọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tààbà àgbà tìlú gbogbo àwọn tààbà wá fẹ́ mú ẹ̀kọ́ ẹ̀sì ajẹ́ wípé tààbà pé náà ti rí àti tó tààbà ti ké Yorùbá tààjẹ́ ìpànìyàn kí ni Yorùbá yìí

أكرمك الله أكرمك الله أكرمك الله Allah ya kiyaye ba. Allah ya kiyaye. Ọmọ ìtàrí lè torí pé ọmọ ìjẹ̀kú òde sọ òde jẹ́kọ̀rọ̀ bàbá wọn. Wọ́n bẹ̀rẹ̀ ìtàríyà. Tàbá tí ó, àá tí ó sọ wa, tàbá tí ẹ̀rọ àwùjọ míì àmùsí sí awúsá àmùsí sí yíbò fúnra ẹ mọ́ pé ọmọbìnú tí o àlejò tí o ó sì ní àpálejò lè ọya tánú kálukú fà ó ní sọmọgbọ́n bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ní ẹni tí a bá tún náà láàjá pàánù ìwọ́n náà lọ́pàá tí ó tó fún àbájú wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àpá wá jí pẹ̀lú bá tẹ́ inú òòrùn ó ti lé Bọ̀wá tẹ̀. Ṣé ń pé ọ̀tọ̀mọ́? Mo ti ọlọ́pàá ti tàbí. Yóò rí òjò. Ah, ó yà fọ́wọ́ sí òjò ogún mo bá ń jẹ́ lọ́dún mẹ́rin ní ìlòpé ah! ah! ẹlẹ́ àgbà ẹlẹ́ àgbà òfin lọ́kànbalẹ̀ ah! ọ̀rọ̀ ẹlẹ́ àgbà lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹlẹ́ àgbà ánàkùnmọ̀ láì sáàdùà láì ọlọ́pẹ́kọ́jọ́rò òun ẹlẹ́ àgbà ìsọ̀mọlúwàdì àwọn tá a ní ní fún ọ̀pọ̀ já kẹ́rì kan wá máa fi fi náà yìí èmi ń wòye láti jọ ìlú ní wọ́n sọ bá bá bá. Ọ́tà ìwò tí wọ́n máa ń wọ̀ láàrin àwọn obẹ̀, kìí sí omi tí èyàn lè kìí ọmọ rẹ̀. Ọkọ̀ rẹ̀ náà sì làkọ̀ bí ìyàpá rẹ̀. Ṣé ẹ̀kọ̀kẹ̀ tó bá fara wọ àwọn Jésù lọ, wọ́n lẹ́kọ̀ọ́ dáadáa. Yọ́ mọ̀ pé àwọn èèyàn tó tẹ iye fi ń kẹta fún wọn làdúwà. Kò ní ìdí èsì. Wọ́n èèyàn tó irú ọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀ tí aláde máa sọ ohun tùlí nílé ìwà akẹ́ra lọ́rọ̀ ọ̀pọ̀lẹ́á wọ́n bá bá ti fi jẹ́ bèèrè fún ìsọ́rọ̀ kíkẹ́ pẹ́lẹ́ àpapọ̀ ìgbọ́ ọmọ gbọ́ ìgbìtẹ̀ ẹ̀sẹ̀ àti ìbọ́yá kéèkẹ́ ẹ̀rẹ́sẹ̀ sí ẹ̀ ènìyàn kọ̀ ló ti wọ́ ọ́ afá náà tí wọ́n ń wò kò sọ bá ah, àpá àti ilé yìí àti ìkàwọn gbòòtù ilé yìí tẹ́ wá rí ìmọ̀ràn àkọ́kọ́ tó bìí mú wá ẹgbẹ́rẹ̀ ọmọ tí ó kàkà láti fún ẹmú wọn dà I'm ready to do that fífún ẹmú wọn tàbí ẹgbẹ́ ọmọ tí ó kàkà jẹ̀mọ́ àwọn àgbàlagbà ní ọ̀rọ̀ ọ̀kọ̀ bá ti pọ̀ jí àtẹ́kẹ́ bẹ́ẹ̀ ṣe é ṣe pé ìfínú fídọ̀ làbá àbí ti lọ àdẹ̀wò ló pé torí pé àdẹ̀wò ìyá ọ̀padà lọ torí ìfàṣọ wà sílẹ̀ padà ìwọ́lẹ̀ sí ìparí kéwì lọ́kọ́ pé kẹ́kẹ́kẹ́ ọ̀rọ̀ bá ti parí padà láàrin àbá àti ilé àgbà wọ́n wá tó ṣe wá kó sáà wọ́n wá ní kẹ́kẹ́ kan

Àṣẹ ìjọ́sọ́sọ́ ló gbóúnjẹ fún sáàtì torí ẹ̀ ṣìrí kó ti dé. Ó ní ẹni tí ó máa kọ̀kọ́ ọmọ tẹ́lẹ̀. Ó fẹ́ ìsìnrì ọ̀rọ̀ ní. That's all right. Ara tí ó fi ké Yorùbá ló kà. Ọwọ́ ajẹ́gbọ́ tí kọ́sùn ọmọ ilé ẹjọ́. Ó ń wá dágbére ìka òkú àbá kérò pọ̀ lé tó ọjọ́ níjọ́ sábà àti bẹ̀rọ̀ lọ ó ní ká bàbá yìí. Tọ́bá jẹ́ fẹ́ ní fẹ́ rùn ún jáde, ìgbóòjẹ́ léyìí, tó lé ṣe, ìgbóòló ti rí wẹ̀jẹ̀, yìí tó fi ṣe Yorùbá ló ta. Bákan náà, táwọn tí àwọn onímọ̀ sọ lọ́wọ́, wọ́n ní àlè rílímù nílẹ̀ wa ń kó kọ̀ọ̀rọ̀ kí ẹ̀ mọ́ kẹ́ẹ̀bá yẹn rí eléyìí síbi ìkan ṣíbú ọ̀tọ̀kọlẹ̀ kẹ́ẹ̀bá rí kejì ṣíbú ẹ̀ṣẹ̀ṣẹ̀ kẹ́ẹ̀bá rí kẹta ah, ó wà

oníṣẹ́kì wọ́n kò jẹ́ kò jẹ́ kù lẹ́yìn rẹ̀ wọ́n bá kú ni olókùnkùn pọ́nlẹ́gbọ́n àmá Ẹjẹ́ wọn sára wọn. Fájá wọn ògbúrù fájá. Jọ́mọ̀ yóò tí ọmọ ṣàkàmùkà. Wọ́n mọ̀ dákọ̀lá ti ṣí ìsáà ní ẹni tó bá ẹgbẹ́ pàpàpátá tó kọ́ ó tún wá ń sọ sí pẹ̀lẹ́ kejì lọ pẹ̀lú mọ́ ọba yẹn sọ tàwa sọ hà ẹ ní pé ara ìwọ́n máa fi lẹ̀bọ̀ tí ẹ mọ̀kútà ìdí jábà sí sí múrú àkọ́kọ́ ní ara fẹ́nu sọ ni fẹ́ ogún tàwa sọ hà wọ́n máa dákọ̀ bí ẹ fọ́ wá nǹkan أو علم أنه لم يعلم يقال ما هو يدرك فيما وسيم وميما فيما يطور لو بعض وميما من كثر علمه قل إنكاره ومن قل علمه كثر إنكاره أي كما يبقى أي شيء إجوما من قندم يوفره tó farabalẹ̀. Torí pé ìmọ̀sọ̀pọ̀ yìí yóò ṣe kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí kọ́wọ́ pẹ̀lú ẹ̀.

ẹgbẹ̀ pàtó báyẹ̀ ẹ̀sọ ìdájọ́ genocide ẹ̀kọ́ fẹ́ mọ́ náà pọ̀lì wẹ́ ọ̀rọ̀ yíò lè tò mẹ́nà ọpàdé àgbàlagbà lọ́nà onípọ̀ yí ọ̀rẹ́ lọ́gbọ́n ọmọ tó ṣe dàgbà tó máa yóò rí rẹ̀ pé àtúnwò ìpọn pẹ̀kẹ́ inú ti jẹ́ pé àwọn onímọ̀ àwọn onímọ̀ ẹ̀rù wọn bá wọn. program combination ria wọ́n máa ń pè ní pàtàwà adàlẹ̀ ààṣì fún èrè gbá àpá àtàwà bẹ́ẹ̀ ọjẹ́ ọ̀tà sẹ́wọ́n ó pàtó sí sí èyí kẹ́ẹ̀kẹ́ ti ẹgbẹ́ ti ti kẹ́wọ́ nígbẹ́ wọ́n wá kẹ̀lẹ̀ rọ́ọ̀lẹ̀ ìjọba ìrọ̀lẹ́ ìjọba ìrọ̀lẹ́ ìjọba ìrọ̀lẹ́ ìjọba ìrọ̀lẹ́ ìjọba ìrọ̀lẹ́ فقلت له والله ما قرأت شأن هذه المسألة لا أدري فأبعد عنها في مرأة فقال إيه أدري إيه جوي إيه إيه تكتلوريات ibi tí ó bá tó bá tòṣe jọ náà tí kó dáàbò sí ma bí kọ́ ìṣe wọlé lò ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ọ̀nà yọ ọ̀fẹ́ kó bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ lọ fífún ilé ló ń tẹ̀lé bẹ̀rẹ̀ lọ fífún ilé tí tí tí kọ́ ìparí jọ náà bàbá ń tún wá dàbí ìkàtọ̀ wípé wọ́n tó fi ẹ́ ìjọba gbogbo onímọ̀ wàhálà àbò kàlífà wọ́n ti ní èrè mẹ́ta àgbà mẹ́jọ pàtó gbangbo mẹ́jọ tó ní sọ pé làákàkiri ìmá làákàkiri ìmá wàhálà ìlàmánì túnilà àìsàmánì wà ọ̀bá àti wà ọ̀bá ìnà mẹ́tàlá àjábà tó kọ́wọ́n làákàkiri fífì tẹ́sí wà pàlàtí nà 48 ìdàjẹ́ ìdàjẹ́ ìmọ̀ màálì tàbítú bẹ̀ ní sọ pé mímá mímá tàbáyọ̀ tàbítú kò ní kò ní èdè yóò ọjà àti tọ́bá ní ìsìnkú kárùn jọ́nà tọ́dá ìsànmí tàbí yóò máa jẹ́ tí ọmọ sàárè rẹ̀ tó bí nípa ẹgbẹ́ àwọn wọ́n ti wá àwọn láàrin tí ìtògé lè ní àmà àmà mẹ́fìn mọ́ṣálà àwọn ìwọ pàtíwà ìpọ̀pà oríṣẹ́ ọ̀pọ̀ pàtíwà yẹ kí náà ní o ìgbàtà pọ̀ fún àwọn àbá àgbàyàra wọn gbogbo ẹjí bá ń dẹ́rù ẹ̀wò ọlọ̀ ìkúbá ẹjẹ́ ọ̀rọ̀ máa àwùjọ káàkiri pàtí sí àti fẹ́ lo ẹ̀kọ́ wáyà ṣùgbọ́n tí ìbá ń wo pé ọ̀nà òun fẹ́ gbà òun àwùjọ tó lè rọrùn ìbá fún gbogbo ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ ló dájú ní máa fẹ́ ìmọ̀ràn wo bí wọ́n jọ wọ́n lọ ọpa ẹni òwò olówó olówó tẹ̀ okùn oríire gbogbo ayé ti dájú gbogbo ayé ti dájú ní o òṣìṣẹ́ ìjọba rọ́bà jí olówó ẹgbẹ́ rọ́bà jí ọmọwé rọ́bà jí

tí wọ́n bá lọ́wọ́ bàbá wúkà náà ní bẹ́ẹ̀ náà fún ní ìwà àkóyawọ́ lọ́dọ̀ wọn wọ́n fẹ́rẹ́ rẹ̀ pàtàkì. lábẹ́ yàtọ̀ ti pẹ̀lú ní àdífà tùmẹ́rin alẹ́ tùmẹ́rin olóba yìí ti wá alẹ́ bí wáyé pẹ́pọ̀ mi àfọ́ ẹ̀ àwọn bẹ́ẹ̀ omi ilé tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń gbé sẹ́yìn ìdájọ́ ẹ̀sìn wọ́n sì ní tẹ̀kẹ́ráì ilé ẹ̀sìn ọ̀rọ̀ èṣe wọ́n àṣẹ́bá fún àwọn ìyàwó àtìlẹ́bí ọ̀rọ̀fọ́ndà tí wọ́n bá nàbí ìrìnàjò gbogbo ni ọ ma ní ma ń dá torí áńdẹ́kà ọlọ́pùn ní oòrùn tí bá ń tagó bí wọ́n ma bọ́ kára ó náà wá ń da ara kò mí lọ inú ẹ wá tó wọ́n tó lórí ilé ọlọ́ àwọn àtọ́lọ́ pẹ̀lú ìyá wa pẹ̀lú ìyá nítorí pé téèyàn bá kẹ́kọ̀ọ́ tí yóò bá fọ́wọ́n wà táǹtọ̀ yìí yóò wà pẹ̀pẹ́ gbogbo ayé ní ọmọ agbájẹ torí ìmọ̀lẹ́lọ́dọ̀ rẹ̀ torí àìní àwọn ìwà àkóyawọ́ ọ̀ọ́sì ìgbé wọn yóò dé wọn kò sí nírí bẹ́ẹ̀ bí ṣọ́pàá sọ̀rọ̀ ń jẹ́ta wá sílà tí a sọ wípé àìbírù مطمئن إليه القلب والجسم ما يتعكس منه في صدره وغريبا يقول علينا قل من قفا فيه وكذا هو اللي يقول يجب هو رضوك ọ̀nà ọ̀gá ní ìgbà yìí. Títọ́ kan náà jẹ́ pé sọ́rọ̀ ìgbà wọn lọ láti wá. Àwọn bẹ̀rẹ̀ wá nàbí lọ àdùbáyé, àjọjẹ lóyìn, àjọ mọ̀. Ṣé lọ ṣe lọ wọ́n tó àná? Ìlú ló ní pààrọ̀ yóò wà á bí lè pè sí ẹni jẹ dáadáa ìbá pọ̀. Ṣùgbọ́n tó lọ kò ti pẹ́ dé. Kọ̀ọ̀lù tí pẹ́ tó pẹ́ dé kò rẹ́ ìfẹ́fẹ́ ń bẹ̀. Ìṣẹ́ ẹ̀jẹ̀ tí ìfojú jẹ òun sáàgbọ̀ àwọn èrò yìí bọ̀. Bẹ́ẹ̀ ṣe ti ṣe kìtì kí máa bẹ̀ iná. Ẹ̀ka ìjókòó wájú ẹ̀ṣẹ́ kìtì. Yọ́bá ń fi ṣùgbọ́n. Wọ́n ní káwọn òbí ẹ̀kọ́. Àlẹ́kì ni ẹ̀wọ̀n bọ́ọ̀ ti lè fẹ́ kọ̀rẹ́tì àwọn tí ń tẹ̀ mọ́lẹ̀ jẹ́ ń bínú. Ó fẹ́ kọ̀rẹ́tì òun náà àrẹ́tì wá ní hmm, واحدة جئت تسأل عن البر جئت تكون lati láti inú tí ó rògbọ̀ ìtọ́ ọ̀fẹ́ wá tó èrè sí ilé dáadáa ọwọ́ lè kẹwọ̀ tó ronú àti wá bèèrè dáadáa láti inú ọ̀rọ̀ yàrá ló sì mọ̀ mọ̀ máa àwọn èèyàn ọmọ náà bí wọ́n kọ́ ọ̀fẹ́ jẹ́jẹ́ yẹwà. ó pẹ̀lú àgbéyàwó wọn ni ó mọ̀gbà ilé ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ torí mi náà ní kìí ṣẹlẹ̀ ilé ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ náà gómìnà ní kìí ṣẹlẹ̀ akẹ́kẹ́ náà wọ́n wọ̀rẹ̀ ee èmi mọ̀ ń da àwọ́dájú ilé tí wọ́n ṣe tẹ́lẹ̀ làkọ̀ mi táwọn ìyàwó wa bá bẹ̀ wá bá bọ́lọ́ mọ́ra kúrò dìdì púpù lọ́dà kúrò رزقا يا حيتك فوقك بالقوارب رواية كان رواية كان كان كان يا بابا أنت يا حيتك إيه pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fọ́ọ̀mù àwọn tí wọ́n ń bẹ́nu àwọ́dẹ́sì àwọn ìgbò ní ọmọ ìbẹ̀mẹ̀ ẹ̀kọ́ dáńdáta àfẹ́fàyọ tí ó tẹ́lẹ̀ ti fi àwọn obìnrin nígò àwọn àfáà ní gbogbo aláwọ̀sọ̀ bá mọ́ ọbẹ̀ yọ́ sọ́ọ̀sì ni o tí wọ́n yá akẹ́kì wọn tí wọ́n gbọ́ wípé àtọ́túkò àtọ́tú àpọ̀lẹ́ náà lábẹ́ ti bá wòbẹ̀ tí ó tẹ́ kó lè kó obìnrin lé tó bẹ̀ pàá ah, wọ́n ìmọ̀lẹ̀ jírò eléyìn àjẹ́pẹ́ ìtàjájà ṣe òwúrẹ́ lálọ́ sí fún gbogbo ọmọ lápapọ̀ wọ́n wá bí bá wòbẹ̀ nìkan lọ́nà àwọn àgbàlagbà ní kéèyàn ìgò àmọ́ tẹ́ ìgò ni tó tẹ́ bá àwọn ọ̀gá nínú báwọn ọ̀gá nínú àmọ́ tẹ́ jẹmọ́ èèyàn bá mú tí kò sí èèyàn lẹ̀ tí ni ó ṣètò ọba mẹ́lẹ̀ àti ẹ̀tọ́ ìjẹ̀rí ẹ̀mẹ́lẹ̀ wọlé fíra rẹ̀ ìgbó sí ẹnu èèyàn lè lè rí ìfòkòtẹ́lẹ̀ Èèyàn lè kó bàtà. Kí ìyọ̀pá ọ̀pá ti kára rẹ̀ sí ara ní ìgbò. Ìgbò lè jẹ́ kò mọ̀ ojú kanù omi méjì rẹ̀ ipò gẹ́gbà ní iná máa tẹ̀rẹ̀ ẹ̀ ipò wá kọ́ rẹ̀ ẹ̀ ipò kọ́ rẹ̀ ló ti sán sára ó sán sára lórí bàbá bọ́ ṣe pé igbó ọ̀sẹ̀ lọ́sẹ̀ ìwọ́n náà rẹ̀ kùsùn omi ọrọ̀ àgbo sí ọ̀nà àbádá sípò tí igbó ọkọ̀ bá tẹ̀lé igbó tẹ̀lé bá tẹ̀lé Igò. Ìjọ mẹ́ta ṣe lé jẹ́. Igò. Wọ́n kọ́kẹ̀rẹ̀ kalẹ̀. Kọ́kẹ̀rẹ̀ kalẹ̀. Ó ṣe é kó pàdúgbò. Ó ṣe é ṣe. Fún tí wọ̀ pé ṣe, àpé ah, ìpẹ́ra lókè yéèsì tó kù ní ọ. Ìwọ ọ̀gọ̀ yìí, òun wọ́n sọ fún ọkọ̀ òní wáyé ní ìbà. Ipò ní ẹ̀kọ́. Lọ́wọ́ a máa tẹ̀lẹ̀ wọ́n lọ́tàdégò, òun sì ti fara. Tó ti ẹ̀kẹ̀kẹ̀ ló dìbì. Ó ti rọ̀ sí kìrò. Àjẹ́ mú pé nípasẹ̀ ẹ̀tọ̀ wà ń kàwọ́, mọ̀rẹ̀ kan ló ń tò, iṣọ́ jẹ́ bá kéde ìṣúrù fún. Jẹ́ máa kí ló kọ́ bí ló kọ́ tó àkùnrin. Ṣùgbọ́n tó kẹ́kẹ́ pẹ̀lú kíkú wá ní ara ojú ṣe wà tó pàtàkì jẹ́ láwùjọ olùdájọ́ tá a bá ní pé a sì ṣe lọ́ọ̀nù bí wọ́n bá ti á béèrè àtọ́ra e, wa di méjì lágbo bí a wà tó o sì mà pé ọmọ bó o ṣe máa tí o kúkú kò sójú tá a wà yìí níbi tọ́nà ń pín ìmọ̀ báwo èèyàn bá fi ẹgbẹ́ náà bá sílẹ̀ lórí kọ̀ǹdọ̀pọ̀ èyí tí wọ́n máa ń pè ní àfa. àfa yìí. wọ́n máa ń pè. àfa. nàìjíríà tó fẹ́ rẹ̀ torí pọ̀ nìkan náà ṣe ló dáàbò láti orí wọn. ẹlẹ́ àyẹ́ ṣe. ẹlẹ́ à ẹlẹ́ à. ọwọ́ àti ọwọ́ abẹ̀rẹ̀ ìfàtiwá àwọn àfáà ní láti ẹ̀fọn kàmáyù yíyù áyù pípà jùzámẹ́ áyù pípà láyé ẹ̀fà jùkámẹ́ fàyú pípà tìlí jùzámẹ́. kàmáyù yíyù áyù pípà dùkámọ́ fàyú nígbà tí yí dùkámọ́ má kẹ́ni kọ́fẹ́ báwọn wo ọ̀pẹ̀kẹ̀ ọ̀pẹ̀kẹ̀ lọ́mẹ́yẹ lẹ́nu ó sì máa bá yíwò ṣùgbọ́n tí ó bá wo ọ̀pẹ̀kẹ̀ ibi bọ́wọ̀ lọ́pẹ̀kẹ̀ ọjà sí ni pé yọ ọ̀jẹ̀kẹ̀ ní ọba sì máa wọ ọ̀pẹ̀kẹ̀ tán ẹyẹ ní ọba sí wọn lògbòdò bá yọra rẹ̀ ah. Ah. ó wá pè pé irú òkú rẹ̀ fún yàrá èmi náà ti pàpọ̀ lè já sí lọ́jọ́ ìsìnkú ọmọ tábà kan fèsì ọ̀dọ̀ ah! lọ́sọ̀ fèsì ilẹ̀ ọ̀dà kò sí èpèrè bá fèsì ọmọ ẹgbẹ́ sí ẹ̀yìn àbájúwa ó ti dájọ́ tó pé ìṣẹ́ bọ́dọ̀ wáyé ti ṣeré ní ẹbí kọ́fìsì ọlọ́lẹ́sọ fún mi ẹgbẹ́ ìjọba dé ìjọ títí kìí sáà kọ́fìsì mọ́ bẹ́ẹ̀ ah! ni gbogbo ẹni tí ò sí ìmọ̀ ìdébi ọmọ lórí ìfàtíwá bọ́rọ̀ rẹ̀ ṣe rí nù ó máa fa àjáṣẹ́ máa yàn lọ ẹnìkan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní ọmọdán tó tó bí ọdún márùn tó rédíò lẹ́ni à ń ga ló láìsí ìpé oúnjẹ nípa òun wáyé tó kùn òjì àbò méjìlá àti ìṣẹ̀rẹ̀ tó ń jẹ bí apá kan díẹ̀ ọhámà àwọn òkúta ìwájú tapadà irú ẹ̀rọ tẹ́kọ̀ òun tí láti àbò lè lọ́mù lójú mọ̀mọ́ bá gbéjìlá apá ní ẹ̀yìn alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونهديه lórí aláì àti ìdàkọ́lọ̀ sí fún ẹ̀sìn wa ètèlèdè ọlọ́run tí wọ́n ṣe gbé fún ẹ̀nà gbogbo tó bá ti wọ́ bẹ̀ láti ìdàjí ìdájọ́ ọmọ orí náà ní sàárì lọ́sùn púpà sí èsì tó tuntun tí a bàtà ìbá ti yọ àti dé orí náà ní mẹ́jẹ máàpọ̀má lókùn wà ní pé sàárì lẹ́rẹ̀ ẹ̀rọ bọ́bá wùyẹ̀ ní jẹ́ ní ẹ̀sìnkẹ́ lọ́bẹ̀ padà torí pé kì ó jẹ́ pé ẹ̀sìnkẹ́ Àfá ìgbẹ́ ilé kan mẹ́sàn-án. Lọ́wọ́ sí àwọn. Lọ́wọ́ sí àwọn. Ẹ̀ẹ́ ti fi àgbàlá tẹ́lẹ̀ ṣe bóòlù ó ti fi pẹ̀lú gbàdà pẹ̀lú ọmọ àgbàdà tí ó ti ọwọ́ kan rẹ̀ afá ní ìnàlá pàtàkì láà ẹ máa lọ fọ́dọ̀ láti tí a bá ti fọ́ ọkàn irun dàda tí ọ̀nà sí o. ọ̀nà sí àgbàlá fi torí pé irun dàda ẹ̀gbin ni. Fáṣíwáì àwọn àfáà ní ọ̀ràn tí ń bẹ́ẹ̀ wani kafa su fatwa sharafan an tawalla Allah an tawalla Allah subhanahu wa ta'ala min bani bani samawat fúnra ọlọ́run gẹ́gẹ́ ó tó fátíwá tẹ̀rẹ lápàdé pé fúnra ọlọ́run gẹ́gẹ́ fátíwá ni yẹ́ tẹ̀ kúrò rẹ̀ kú ní wọ́n wà á ọlé fátíwá lẹ̀ fúnra àwọn obìnrin wọ́n àbẹ́lórí ẹ̀ tó kú tí ọ̀sọ́ máa fún wa sọ fún ẹ pé ọlọ́run náà ló mọ́ni fúnra ra wọn ilé ìwà àgbàlẹ̀ ó ti gba oko àwọn ìgbà ọ̀sọ̀ àtàlà kọ́tà kọ́tà àná tọ́ọ́dún kò lè rí ojúṣe rẹ̀ láwùjọ omi kọ́sí alágbàlù fáwọn àfà níbi tí ọ̀pá tí ọ̀n káwọn èèyàn gbọ́rọ̀ àwọn àfà kò sì gbọ́dọ̀ tọ́jú kó sì gbọ́lẹ́nu wọn tó sì yé lọ ọgbọ́dọ̀ bí yẹ̀ fún bó ti gbèdè bèrè bèrè ní gbòòrò ìmà káàrí ẹ̀dájọ́ àwọn àgbàtí mẹ́bẹ̀rẹ̀ sọ́wà ó ní oṣù àgbàbà tó mú mẹ́ta fún oníbàjọ́wà àgbàtẹ́ta ẹwà ìjókòó tó wájú ìgbà báwọn onímọ̀ ṣe kọ́ wà ní ọkọ̀tún ẹjọ́ kọ́kọ́ lè rí lọ́kàn balẹ̀ wípé olùmọ̀ ni ọfẹ́ ìbéèrè ìdáhùn sí ìbéèrè yíyọ́ ìpapọ̀ tí tí tí ń gbọ́dọ̀ pàtó yóò wà fún nǹkan méjì parí àkọ́kọ́ òun ni pé gbogbo àwọn àtúndáàbò nínú ìṣẹ́ ní kálọ̀ ọmọ lọ́wọ́ o kálọ̀ ọmọ lọ́wọ́ ìsinmi yóò ṣe ká sórí eré kí nìkan náà kálọ̀ ọmọ lọ́wọ́ dáadáa bó ṣe dáa tó yẹ lọ́rẹ̀ wà sí. Àdéhùn tó náà fi kan náà, òrìrì tí ó kọ ilé rẹ̀ ní àárín abúrú méjì lọ. Ẹbájọ́, máa ní dáadáa tó ti dáa tó hùn, àdéhùn tí ọbẹ̀ nù tọ́lọ̀ fi tàn án, ó ní pé kò rí bóyí ìkẹ́kọ́kọ́lé rẹ̀ sí ju àárín abúrú méjì lọ. Fọ́lọ́kọ́lẹ́ pẹ̀lú àmúlẹ́lì. Dáadáa. Láwọn afọ́ àkọ́kọ́ wípé alìhásánàtú bẹ́yìnà ṣẹyẹ àtẹ́yìn. Alìhásánàtú bẹ́yìnà ṣẹyẹ àtẹ́yìn. Tí ó wọ́n ní kò ní dáadáa ń tẹ́ àjọ ọkú méjì dìde. Tààlàbúrú àkọ́kọ́ àṣẹ́jì. Tààlàbúrú àṣẹ́jì àti èso. Àárín méjèèjì orí àwọn tí oníkìlì yẹn àwọn oní ìsọ́ọ̀bù lọ ó sì fi àfá rẹ̀ débi pé ó ti gbé wọn kọjá àti ọlọ́gbé wọn sí ẹ̀sẹ̀ ìwà ń pé o àfá mi tí wọn ọ̀fẹ́ yẹn máa dí ìsìkan wọ́n bá sọ pé kí ní pẹ̀lú pé èdè lágbàwá bọ́dà fọ́wọ́ àtàbí sọ kò ìsìn lágbàwá àwọn èèyàn fẹ́ràn mo ní tí ó kò fi sálámà ìsìn lágbàjá mọ́ ah, ọ̀pọ̀lọpọ̀ ti pàjá tí a lè ní ìrìn àti pàjá ìṣọ́mọ ìfáàfáà wà náà èèyàn wá pa á lọ báyìí ó wá lọ bá pa àwọn ilé wọn ní òṣìṣẹ́ àdúgbò rẹ̀ ẹ̀gbọ́n ipò ní tóbi lọ́dọ̀ wa ọlọ́mọ pẹ́ náà lè à ó ní ipò ní lọ́dọ̀ wa tó ti kọjá sí àbá nígbò nà ní èmi máa ń sọ ìsọ́tẹ̀ bí o gbogbo ẹ̀kọ́ lọ pàtàkì sọmọ tí ó fún mi ìjọ ọba wá sọ tọ́sẹ̀lú ẹ̀ sọfún ìṣẹ́ ìsáàjì mo lè torí yí wọn náà ìjọ ìrìn ìbàjẹ́ má. Báàlì gbogbo ìgbàlà wọn máa ń sọ wípé ọlọ́mọdé àwọn kálẹ̀ wo bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ táwọn. Kẹ́yìn kó pé wa ibi tí ọ̀rọ̀ dédúró ìtòhùn ọ̀sọ́rí ló fẹ́ sọ yìí ó tún wò yẹ̀ lẹ́yìn tó sọ pé ilé ọ̀dọ̀ rẹ̀ ká pé kó wọ́n wọ ni kò ní wọ látòrí iye o bá àwọn adéjọ́ náà làwọn ọ̀pọ̀ ti ṣe máa torí alákòbánu tí ìsálámà ó tún bá ti yẹn kiri wọlé àwọn ilé àti ìgbẹ́ bá lọ́pẹ̀ tí ẹ̀. ìtumọ̀ tí sọ ní tóun sáà ẹ̀ ní àrà àkùnmá gbogbo ilé wájú àlàálì bó ká ó sáà sàmù bí olóbi ẹ̀yìn ọ̀nà bọ́bá náà káṣẹ̀ tọ́bẹ̀ ẹgbẹ́ bọ́ òyó yóò sì kọkọlọ́rùn yóò tàbí ìgbàsọ̀ ẹgbẹ́ ilé ìtẹ̀lé Àwọn kẹnu, àwọn kẹnu wá ń bẹ oníkẹ̀ fúrí ìkù làwọn alátẹ̀ẹ̀wọ̀ òun làwọn wọn ò ní mọ iye àbá àbá àbá wọn ò ní má pẹ̀lú àbá àbá àbá agbádọ̀ lọ àwọn tí wọ́n kọ́ ló bẹ̀rẹ̀ wọ́n wà níbẹ̀ but mo rí àwọn èèyàn kan tí wọ́n sọ lẹ́ẹ̀kan pé tí àti mọ̀kọ́lé ni lórí ìtúrù sẹ́pẹ̀ wọ́n ní mi ò fi ó kọ àbá wa lọ́wọ́ àdúgbò mi ò kó pọ̀ wọn síbẹ̀ ẹ̀ẹ́dùn náà mo ti sọ ẹ̀rọ tí wọ́n kò sí òṣèlú ti pínlẹ̀ ìmìlá òjò ọ̀kọ́ ìmìlá ìlọ́rọ̀ máa ní ká kọ̀ bí àìsíkà ìmìlá òjò ọ̀kọ́ bá jẹ́ kájẹ́ ìrọ̀tí àmà gbogbo sínú àwọn tí wọ́n kọ́ ní dictation ìmìlá òjò ó ní dictation ni wọ́n tọ́ mi nígbẹ́ tí wọ́n fẹ́ kọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dictation Tí ó ti kọ́ wa jẹun ká mọ́ ọ̀sẹ̀ òróró wa náà àbíbò ní àbá àwọn ni ìsáàtọ̀ ọmọ ẹ̀ṣẹ̀ wà sí lọ yóò bí gbogbo ọ̀nà wọn yọ́nà wọn ti pè yọ́nà tó bẹ́ẹ̀ lọ ẹni ìlú tí wọ́n lábẹ̀ ṣẹ́ sọ̀rọ̀ Fóònù ọjọ́ mọ̀ ní òfin bọ́ọ̀lù, fóònù wọn ní ìrìn. Wọ́n pè padà sórí láì ní o. Mọ́tò padà bẹ́ẹ̀ bọ́ọ̀lù, sáàmà sọ pàtàkì sọ̀rọ̀ ní ilé sọ̀rọ̀ òkè pàtàkì ọgbọ́dọ̀ mọ̀ ó mọ kò lóòlọ ìdúgbà ọ̀sọ̀rọ̀ tó tó pa kọ́ọ̀lù rẹ̀ ó tó bí ìdíjẹ àwọn ọ̀nà àwọn tí ìsáàkù wọ́n yìí lókèrè fún òní gbẹ̀rù lọ́wọ́ wọn àwọn tí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ pé pé akáyí mọ̀ bẹ̀rẹ̀ ọ̀nà òwúrẹ̀ fẹ́ ti ń gbẹ̀rẹ̀ wà ara tó

ó pé ó tòye lójú ẹ̀pẹ́ lẹ́kọ̀ọ́. Ẹ̀pẹ́ tí àwọn ọ̀rọ̀ títí kọ́mọ̀ ń bẹ̀ ìfẹ́ tójú fọ́wọ́dé pọ̀ tó ẹ̀mí lórí rẹ̀ ẹ̀yìn èèyàn náà ṣàgàbẹ́nu. Ìfẹ́ tójú náà ti pé wọ́n má pèrè àìdùnnú yóò sì máa lápàlá rẹ̀ jẹ̀mọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́gbà tí ti báyìí ààdá ọ̀báwò èèyàn o lọ́nà sáàfi ma bá ṣe ma ìwà sáàfi fún wọn ṣe ààrá ọ̀rọ̀ níbẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ìdí sáàfi àsìkò tí wọ́n fún mi ó ti tó náà náà ṣùgbọ́n àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní bá bá ṣe ń ṣe é sí mi ní ṣídára ní rí o ìlàmọ́ ṣe é ọlọ́run gbogbo òjẹ̀bú ilé tó kó mọ́jìlú yóò gúnná àmìnà lágbàáyẹ rí ìjẹ̀bú òde kìí tó jẹ́ kó dẹ̀kọ́ mo ti tìwádìí mo ti wádìí káàkiri pé ó fẹ́rẹ̀ káwọn ìjẹ̀bú ní ẹ̀dìkọ́ta bá bẹ̀rẹ̀ wọn ilé yóò ní ìjẹ̀bú òde ni mo tún bẹ̀rẹ̀ ń bọ́mi wọ́n ní ìjẹ̀bú òde ni mo sábà pé kí èsè ìjẹ̀bú òde nìkan ni gbogbo àtàwà bí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ojú òní ju gbogbo ẹ̀dọ̀ tó bẹ́ẹ̀ lọ orin ọlọ́rọ̀ tí náà kò lè rá ìjẹ̀bú òde wa yìí mo á fẹ́ gbàyọ̀ kálọ́tọ̀ bàbá wa lágbẹ̀ẹ́ yọ̀dá ìfẹ́ again again bíbọ̀ lọ́wọ́ kí n bí sí ẹ ọ̀gá rẹ̀ òṣìṣẹ́ wàgbà wípé ó ní kan ní àwọn àfá àbánikọ èmi ni mo wá ara orin mọ́rí nítorí tí mo bá pàdé níjẹ̀bú òbí tí ẹ bá wá yọ̀ǹda fún mi àkórí tó ṣùgbọ́n tí ẹ bá yọ̀ǹda mọ̀ ń kọ́ fún mo fẹ́ kọ́ fún bàbá ìmáàmù jẹ́bòdì mo fẹ́ kọ́ fún gbogbo àwọn líìsì ìmáàmù jẹ́bòdì mo wá tó fẹ́ kọ́ fún ọba mo ẹ̀ṣẹ̀ wá fẹ́ kọ́ fún ẹ̀ṣẹ̀ jẹ́ bọ́lá jìmì jẹ́bòdì àti ọtí ó tó jẹ́ bọ́lá jìmì jẹ́bòdì tó ló gbò jẹ́ fún rẹ̀ tí mo jùlọ mọ̀ yá àti jẹ́jẹ́ ní òjò ìdá tí ẹjá bòsì nígbà ṣùgbọ́n mo lábúrò bàdàn ní ìjẹ̀bú òde tí wọ́n wá yọ̀ǹda ìmọ̀ ní nǹkan ṣùgbọ́n ìgbọ́ mọ̀ pé lákàbà ti yọ̀ǹda ilé ẹ̀ gbogbo wà ti sọ mọ́ sọ wípé wà ní sáàbùn بنوا في نبوب قلبي ولي صحب بنوا في نبوب قلبي سروح مودة بيدليه خاي سروح مودة بيدليه خاي سروح مودة بيد الإخاء سروح مودة بيد الإخاء بهم تحل الحياة فهم تظل بهم تحل الحياة فهم تظل بحر أو كدفء في الشتاء بحر أو كدفء في الشتاء بحر أو كدفء في الشتاء بحر أو كدفء في الشتاء قد على درب محبتك مو مشينا على درب المحبة كم مشينا وأزهر حولنا شجر الوفاء وأزهر حولنا شجر الوفاء وأزهر حولنا شجر الوفاء وأزهر حولنا شجر الوفاء أدملوا متى بارك الله فيكم tó mẹ́ta bá wọn sọ̀fàtí bí sọ̀fàtí ní ìwó lòfúnúsùn wọ́sànára sọ̀fàtí ní ìwó lòfúnúsùn wọ́sànára bìlúrí fi sọ́ọ̀lìhìn ṣògbògbò sàmárì بنور خصالهم حقوق السماء بنور خصالهم حقوق السماء بنور خصالهم حقوق السماء برؤيتهم أكفف دموع بوسي برؤيتهم أكفف دموع بوسي برؤيتهم أكفف دموع بوسي ويغمرني سرور لدى اللقاء ويغمرني سرور لدى اللقاء ويغمرني سرور لدى اللقاء ويغمرني لي السرور لدى اللقاء إما بسمواري وإن ودعتهم صبحا فروحي وإن ودعتهم صبحا فروحي تعلق روحهم عند المساء تعانق روحهم عند المساء تعلق روحهم عند المساء تعلق روحهم عند المساء نعم ولي بابا عمي بابا كنا بجوالك يسو تكي في جماعة قال آه. صحبه يجابوه في نعم. قلبي fi nábùdì kọ́ níbi nábùdì lọ́dọ̀ lọ́wọ́ wá apọ́ọ̀sì ibi tọ́kàn wà tágbọ́wọ́ níbi ọ̀gẹ́gẹ́ mọ́gbọ́lọ́lẹ́ àríkẹ̀ẹ́ tí sọ kù kì ibi lábá ń pè nábùdì nù ìdáṣẹ́rí kò ní àtú fún mi Wàlíyé sọ́kọ́ pàdánù fi ìtàbùn tí mo fi mọ̀ pé àṣẹ ìsí ìṣẹ́bí aago ìṣẹ́bí aago nínú ọkàn mi ń sálẹ̀ ilà àwọn ọ̀rẹ́ mi wọ́n lọ ọgbọ́n kankan bẹ̀ kí ni ẹkọ́ bẹ̀. sùúrù àbẹ̀wà jàdí ń bí ẹ̀dẹ́lẹ̀ ẹ̀bá i sùúrù àbẹ̀wà jàdí ń bí ẹ̀dẹ́lẹ̀ ẹ̀bá i. ìfẹ́ tó pílọ̀ tí ẹjọ́ pé kíyàn bá ti ìmìtí orí irú ìfẹ́hùn ọlọ́gbẹ́ tó lè bírú sí yàn nígbàtí wọ́n fẹ́ kọ́lé ìfẹ́hùn ọwọ́ ìgbọ́ rẹ̀ rẹ̀ ní ẹmú mi ní wá fi kọ́lé ohun níbo ni wọ́n kọ́ sí wọ́n wá kọ́ sí bí ọ̀gẹ́gẹ́ bí tí sọ kù kù kù hayatu fahum kabini. àwọn tí mò ń sọ yìí tí a bá ní ìṣẹ̀lẹ̀ ń dùn fún òyìn bí oyin tí Bìhàrín, a ó kàdé fún ẹ, lè ṣe dáa ẹ̀. Ẹni tó wá ní ọ̀rọ̀ fọ́ ọ̀sán wò yá wọn, mọ̀ wá ní ọjà náà, fàhún kàbí ní wọ́n ọ̀kan sí òjì. Bìhàrín, Bìhàrín, nígbà tí ó mú kan, kan tí ó sí òjì ní àwọn ọlọ́run tí wọ́n ṣe òjì. Tọ́jọ́ pé ẹ àwòkàdé èéfì ìṣẹ̀dá ì bí harry àwòkàdé èéfì ìṣẹ̀dá ì. dípù kí wọ́n ń pè ní dípù dìkẹ́tì dá dípù hamza lọ parí rẹ̀ ó ní tí èèyàn ti lè gba òtútù tí wọ́n lára tó owó òfin múyàn ní ìsáàbù fi kọ́ mi wípé dìfáyà òní a máa pe blanket. Ayo, ọ̀sàtẹ̀lẹ́ ti fara kẹ́ fún mi àwọn ọ̀rọ̀ tí mo tún wá ní mo ní ìjẹ̀kú òde yìí tó lọ sì pè bẹ́ẹ̀ tí èèyàn wá rí lò nígbàtí ọyẹ́ di ojú ẹ̀ pẹ̀gbọ́fẹ́ fún fóṣùsù Àlá darúbí màháfàtì kàmà ṣáínà. Gbogbo bàtà àjọ ń rìn láyé lórí ojú ọ̀nà ìfẹ́ láti máa ń rìn. Ọlọ́run ọmọ yẹn gba owó lè wà fáì ẹ̀tìtàdé nǹkan fún ọ ẹ̀yìn náà kò jà náà tẹ̀gbá wà tí wọ́n bàjẹ́ léṣe ẹ̀yìn náà wà tí ẹ̀bọ̀ òde o tẹ̀gbá tí wọ́n jẹ́ wọ́n léṣe ẹ̀yìn náà wà bàjẹ́ o orí wípé ajọ́ rìn lórí ìfẹ́ tòótọ́ yìí igi ìfẹ́ yẹn ọwọ́ ń so òdòdó kájọ máa kí àdé òkúra wa tẹ́gbá ti arábàdàn wọ́n tún yá ní ẹ̀mí wọn lọ mọ́ bẹ́ẹ̀ni ìṣe wa mọ́ wọ́n ṣàyànrọ́ ẹ̀mí wa gba ìlórí ìṣẹ́lẹ̀hìn ìlórí ìṣẹ́lẹ̀hìn Fúbùkúrúbù kún sàrá ìlórí ìṣẹ́lẹ̀hìn fúbùkú sàrá. Gbogbo ń tá rí sánmà tí ó mú sánmà máa wùyàn wò, tẹ́yìn ó fi gbàgbéra kó ti gbó yóò kè ti pẹ́ fúbùkú sàrá ìlànà Ìfẹ́ ọkàn wọn bọ́ pè ó sì jẹ́ kí sánmọ̀ lórí kẹta lè ní àkókò ìtumọ̀ tí àwọn arásìkò kan mẹ́ta sọ pé wà lórí kẹta lè ní òkókò àwọn arásìkò kan sọ pé wà sẹ́mọ̀ sí fi pàmọ́ ní òjò ọ̀dánà ojú ọjọ́ káàkiri àgbogbo pàdé káfàfà ní ìjọba wa tí wọ́n bá mú ọwọ́ báyìí tí wọ́n dàdé èèyàn lójú nígbà tí ìbàlùjẹ́ bá mú sí bá ń sọ ẹkún tí wọ́n wá mú ọwọ́ tí wọ́n fi ní omi ojú pé hàn irú rẹ̀ gbọ́lẹ̀ kó ìtọ́sí àwa ìwà pẹ̀lú rẹ̀ ò ní sọkún bí ìrúbóyá ti rí tí ń bá ti rí ẹ̀ṣẹ́ bá yọ bá ìrí wọn lásán láì sí ìsọ tí ń ṣe ní fún wọn. orúkọ lókè ìṣòro sáwọn àgbò òsèré. búrúsù ó ń la ìní gúúsù oní ìbànújẹ́ tí èèyàn ó wò wípé tẹ́wọ̀n ah, ajẹni ẹ̀yìn ni ọwọ́ rírí wọn mi rírí ó sì bí tí mọ̀ fi nu omi ojú àyè mi. Èrò ọ̀yá ti ní ọgásù kéjù dáàmù àbúkú sí Èrò ọ̀yá ti ní ìrìnlẹ̀ Ẹgbẹ́ ẹgbẹ́ àárẹ̀kúnmọ̀lá. Ìró oyá ti ní ọká kí ìgbò dámà àkókò sí ààrẹ kúrò Bàbá ní ìkẹrẹ ìjọba ti gbọ́. Ààrẹ fún làbàbá. Ààrẹ fún làbàbá. Wàyàkùnmọ́rò ní sùúrù ládàlẹ̀ pa ààrẹ kúrò náà. Ẹnìkan ni àkókò ti já ìtò náà, bọ́ ويغمر للسرور لدى اللقاء ويغمر للسرور لدى اللقاء Ìpàtà àpàdé rí, ìṣubú máa ń pọ̀ mí látorí kẹlẹ̀ ni, ọwá fẹ́ pàdé ẹ̀ kí máa ń pàdé. Wà ìwọ̀ tààtùhú túbọ̀ àrùn fàrúhí. Tí mọ́ wá wá jẹ̀bú, tí mo sùn jẹ̀bú tí Tùhálíkù. Tùhálíkù. Rúhàrú. Ìjájìlẹ̀ta èrè. Tùhálíkù rúhàrú ìjájìlẹ̀ta èrè. Ní ìlú mọ́bà tí ìtù gbé fóònù ní ọ̀nà ẹjọ́ náà ṣe tọ́kẹ̀dí o ní ọ̀sẹ̀ ẹ̀ẹ́ tí kí tó wá fún jẹ̀ púpadà o. Gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ fún wa níjẹ̀bú òde tí wọ́n sọ wá di Ìbàdàn jẹ̀bú yàrá òbí báyìí. Ìbàdàn ìjẹ̀bú tẹ́tọ́ ti bẹ̀. Ẹlẹ́kùn sí ìsàlẹ̀ Ìbàdàn bẹ̀rẹ̀ ìṣẹ̀bù rẹ̀, àbàbá wa, ẹ̀ẹ́pà ń kírètì àdúgbò tó náà wà náà nípàlẹ̀ ìjẹ̀bù. Èmi ti pé kí báyìí fún yín, ẹ̀ẹ́pùn sí náà fún mi. Bàbá bó ẹ̀ẹ́pà ń kírètì ẹ̀. Bọ́lá ààrẹ kó wà, wà ní kí fọ́ gọ̀gọ́lẹ̀. Táàrí ìsàlẹ̀ Ìbàdàn níjẹ̀bù. Ẹjẹ́ pọ̀ bá o. Ààrẹ kó wà, Ìṣàmà, àárí pẹ̀lú ògbọ́nà, àwa ti ní sàlẹ̀ kí ni o? Sàlẹ̀ lẹ́gbó. Àwọn náà ní sàlẹ̀ Ìbàdàn bí? Ìbàdàn ló dùkọ́? Ìsàlẹ̀ ní, àwọn náà ní jẹ̀búrò. Ìsàlẹ̀ agbọ́n àgbẹ́rẹ̀ ìsàlẹ̀ Ìbàdàn. Ẹgbẹ́ ọ̀sùn lọ wọ́n ṣe ìgbẹ̀lẹ̀ olóòrò ti jìlú kọwà tó jẹ́ bàtàn jẹ̀bú ní àtílẹ̀ jẹ̀bú alhamdulillah ọlọ́run ní ìparíparí ìwọ̀n bá ń tàà ní sọ́yìn mọ́sí ń bàrẹ́jọ ọgbẹ́ kọ̀ọ̀kan wájọ gbẹ̀rẹ̀ kan rẹ̀ ìwọ ló fi ìdùnnú kó wájọ yìí mọ́ fi ìbínú rẹ̀ mọ́ ti tó wáká ìlú yìí láíláí mọ́jẹ̀ kí àjàkálẹ̀ àwọn ọwọ́ bẹ̀ ilẹ̀ bàbá náà ti wá mọ́jẹ̀ kí àjàkálẹ̀ àwọn mọ́jẹ̀ kọ́ wọ́bẹ̀ ọlọ́run àdánwò ògún mẹ́yẹ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wájà wọ́n lájá kan sọ rẹ̀ mọ́ bínú sí wa láyé ń bíbàrẹ̀ mọ́ bínú sí wa láyé ń bíbàrẹ̀ ونعني أعلى نبي في الدوس ورب جاب لا حول ولا قوة إلا بالله